láti gba ìwé mi. kí n wá bí wọ bóyá wọ tó tiẹ̀ wà ń lé tipẹ́ bóyá o tún mọ ibì kan téèyàn tún lè lọ. bọ̀dá ṣíjú ẹ mọ̀ pé mi ò lè mọ ibì kankan ó sáré lèmi náà ọjọ́ ti pẹ́ nígbà ọ̀rọ̀ ègún tẹ̀tẹ̀ wá ń sọ yìí màmá ò sọ nǹkan fún mi kan tó kú o ní ìdẹ̀rọ pé a ní òrìṣà kankan nílé wa tó lè kọ́sì gbogbo orú nǹkan báyìí. oh god kí n tó lè lè e báyìí sorry sorry ilé láti ń pè mí. Yeah, hello. Eh? Ah! What is the bed? Ah, ah. okay, yeah, yeah, yeah, Ijebu, we need to go. Ah. Mama, Maria, let's Ah, ah. No, no, go need go tell you what. Ah, ẹ wo. Ẹ jẹ́ ìtẹ̀lé yìí. No, go need, go need. Ah. ah! Eh. jara mọ́ kíní o jara mọ́ o jara mọ́. ẹ mẹ́bí sọ àwọn mo ń jára bọ̀ dọ́bù lọ bí wọ́n sọ fún ẹni rè travel rè délé rè travel o káàdélé náà á travel o ẹ ṣáàjẹ kára máa lọ́dẹ̀ẹ̀dẹ̀ èmi náà ń gbìyànjú nǹkan fẹ́ tẹ̀ náà tẹ̀jú tó sọ pé mi láwọ bí one forty mo mi lẹ̀ má ṣẹlẹ̀ o. hello yes okay báwo ní sìn yẹ̀bá all everybody ń lé ṣé kò ṣáà tí hurt anybody okay ok èmi náà ti fẹ́ délé èmi náà ti fẹ́ délé all right ok. láti o ní Lati double up o ní Lati double up mọ́tò tó bá wà wájú tó bá ṣe dáadáa gbáǹdì síwájú and then and then get out. ẹ má jẹ́ kí n gba àkọ́tìdì of law, fún ẹni rẹ̀ bá gbáyùn láti dín á jẹ́ bí o ẹ ká jẹ́ kí n máa nọ yẹ́n mọ̀ sọ fún àwọn insurance wọn níbẹ̀ àwọn leadway insurance wọn wà níbẹ̀ gidi gan. wọ́n náà kúrò náà kúrò náà lọ́jà dé obìnrin rẹ mọ́ máa wá mọ́tò wẹ́ mọ́ mọ́tò wà. ẹ lànà dírẹ́fà ẹ lànà driver. kódà wọn náà ti fẹ́ débi ba ẹ̀gùn. ọgá ẹ wà very careful nílé ẹ lọ yẹn o. ìrora wọlé o torí ìgbìyànjú sì wà lọ́wọ́ ẹjọ ẹ mẹ́rẹ̀ẹ̀rin ẹjọ bó ṣe ṣẹlẹ̀ gangan ìfẹgbọ explanation. ẹ sàmàtìrọ. ẹ mú fún mú jọ bó ṣe ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ gangan. àbúrò ọ̀gá ni. ṣé wọn pa màálù nìgbẹ́dán. ní kíni. O sùkú ẹ lọ́wọ́ ni àbí bẹ́ẹ̀ sùkú ẹ ní kú báyìí mo kàn hóòdì ẹ bí eh! mo ní stop ṣe yóò gbé ní kùn báyìí ni ah! Ah, ah, ẹrú ti já kún o. ẹ eh, under the normal circumstances ẹ jẹ ká kọ ṣe kiri ká ṣe first aid first aid yẹn rè ṣe kókó nítorí sọfọ ohun rè wà ní ninety nine constitution sọfọ kọ́nà kan yọ ẹ̀jẹ̀. ọlọ́mọ ìjà ló gbọ́ ọ̀fọ̀ fọ́fọ́ lẹ̀. ọmọ ọmọ ọmọ ọmọ ọsọsẹ ọsọsẹ ọsọsẹ ní kíni ọsọsẹ ní kíni ojúgbò wọn máa ń pè é jáde ni. Eh, nígbà tó ní ká máa mú lọ sí ọbísítù ní tì eh. ibo ní àtìrí owó tá a sọ fún wọn ní ọbísítù. oṣù ibùkún àdọ́dọ̀ káyọ̀dé ọ̀kan ti ń pè bọ́dà túnde ká ti sọ fún ẹ̀ lóò ẹ̀ ọ̀gá ọm ọmọ yẹn lè jẹ gbèsè o hundred thousand ajẹ́dẹ̀ bẹ́ẹ̀ wọ́n á títì rẹ̀. owó kíni wọ́n àwọn ní fún wa. sọ́dún bọ́mọ ìṣe wa yóò gbọ́dọ̀ kù sí. ẹni sùn <laughs> ẹ mọ̀ kó tiẹ̀ kẹ́ méjèèjì ṣe.

I ọ̀gá rẹ̀ ṣáà ènìyàn nínú ilé. àyàfi kó gbà wá o àyàfi kó gbà wá o ọmọdé. ọmọ ìmàlẹ̀ àfẹlẹ̀jà ọmọ afẹ́ nínú ògbó kẹrù ọbàrá ọ̀nà. ọmọ aṣẹ ẹlẹ jẹjẹ ẹni tí òróbìnrin rí. 你。 hopefully we're going to get a positive result. I pray. She really needs to be a man. She needs to be strong. Be a man. I'm trying to be strong. Sorry. It's well. Thank you. mo fẹ́ jẹ́ kó rí aláìsàn ọkàn ṣé wọ́n sọ fún ọ̀gá láti gbára àti wà náà dán wọn lọ́gàá tí máa ń jó kiri. ẹ kó àpérò. ìwọ náà kó àpérò. ẹ gbó mi lọ ọ̀rọ̀ mi sọ́jà re lórí ọ̀gá gangan òun rẹ̀ jẹ́ kó máa pè ní sọ́fọ ọlọ́run rọ́nìyàn sí ènìyàn ó ní ọ̀gá rán sí òun rẹ̀ nìyà nítorí sọ ọgá packaging of come executive dey come to ah, international o sì máa sọ fún ọ pé àní oyè máa fi èbó ṣe ìjẹ̀bú sọ̀jẹ̀bú ah, ìjẹ̀bú yorùbá rẹ gan ntí gbọ̀ ó tún wá máa fi èbó ó tún máa fi ṣèjẹ̀bú fi yorùbá sọ̀jẹ̀bú kó lè bá yé mi. ó dà gbọ́ mi gbìyànjú àti sọ fọ ṣé o rí ọ̀gá ọ̀gá tó rí yẹn ó gbà wá mọ́ra he accommodates us, as if we are blood brother ẹ̀jẹ̀ gangan rè wá nínú ẹ̀jẹ̀ hmm. bẹ́ẹ̀ ni bó ṣe rí èyàn tó sọ fún ẹ̀jẹ̀ rè bá tíríkì òun rán pé ní drop of water cause erosion. so hmm. hmm. fẹ́ gbọ́ so fẹ́ gbọ́ ní last week ni mo parọ́ fọ́gà eh? mo sọ fún ọ mo ní mo ní problem o mo ní mo ní ṣòro ọgọ́sì bèrè tí mo fẹ́ fowó ṣe wọ́n sì dàwó inú àkáǹtì mi gbẹ̀ẹ́ mú fún mú fún mú fún ṣé o yẹ kó parí kó parọ́ ọ̀rẹ́ ọ̀gá ọ̀gá rẹ̀ jẹ́ sọ̀fọ̀ káà sọ̀fọ̀ one thousand tí bí wọ́n fún ẹ ní two thousand tí fẹ́ ní èmi mú ọ̀nà àti ayé sọ̀fọ̀ ọ̀rùn àpàdé tó máa wọ̀ wílé rọrùn wọ̀. ta ló sọ bẹ́ẹ̀ fún ọ èmi sọ wa bí mi ṣe wà yìí ṣe wà yìí náà ti fìdá sùn ní. dá padà torí ẹgbẹ́ ọlọ́run máa dúró sí àyè kí n tìrí kò ń bọ̀ ọ̀nà máa sọ fọ mú fúlóńgbọ̀ ọlọ́run ẹ inú ma ma kọ. àtìgbẹ́ bàbá rẹ̀ rẹ̀. bàbá òsì wo lẹ́wọ́ ilé òsì ẹ̀wọ̀ náà gbé wọn. ọ̀sọ̀bọ̀ ìyá wèrè ṣẹlẹ̀. àbò lórí burúkú ọ̀hà ah. ìṣọ́ máa gbé inú àwọn méjèèjì lọ sílé òmùlò collective náà ókè o ti pinnu o ti ró sọfọ káà sọfọ igi gbígbẹ rè má kọkọ wo tútù máa lè wò dànù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé ìjẹkújẹ àti ìsọkúsọ tẹsán ilé ayé òtítọ́ kẹ máa lọlé. ìwọ àṣìṣà ni ilé ibo lẹ lọ sórí kọlọ wo sànù rẹ ni nígbà tọ́lọ́run kírètì ẹ tó ń bí ju tiẹ Ọlọ́run bísí ó wà ń kọ wo ti là ṣùgbọ́n gbogbo tí wọn ń ṣe fún ọ ọlọ́run kàn dá gbogbo ẹ̀ sí tótótó nígbà tó ọlọ́run dá gbogbo ẹ̀ sí tótótó ọ rò pé à kó invite fìjìnétọ̀ kó wá padà recreate yẹ o òun la yí ẹ fi rí bó ṣe rí. ó kúrò mufu jákèjá tán náà lọ́run má pinnu sọ fún òun fẹ́ ṣẹ̀dá rẹ̀ náà dọ́dọ̀ rẹ̀ gbà goslo lè kọ́kọ́ mú ọlọ́run hmm? tráfíkì ọlọ́run padì náà sọ fún nítorí sọ fún òun fẹ́ mọ́ ní bíbélì sọ pé ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara òun bọ̀tọ̀ ọlọ́run tó ń jẹ́ bara òun aleluya o méje ra wọ́n wọ́n sùn lọ́dọ̀ rẹ̀ àfi tó tòótó iwájú tó nípù rẹ̀ bó ṣe rí kékeré rẹ̀ hmm. ẹ̀yìn pẹlẹbẹ àfi bíi ti fánù ìbò méje náà ẹ̀ sì rè dọ́gba. inú ẹ̀mí ti yẹ̀dù bẹ́ẹ̀ ṣe fẹ́nu ara yín kó bara yín ah! tẹ̀ ṣe fẹ́nu ara yín já wáyà tẹ́lẹ̀ mo ní wá béèrè oúnjẹ ni kò dẹ̀ sóúnjẹ mọ́ fún mi. ṣé kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù yín. ok ṣe rí ní alẹ́ yìí o ọ̀tọ̀ ló ń jẹ wa nínú ilé ṣẹ́rú oúnjẹ tí iṣu ló tọ́ sí mẹ́ta mo fẹ́ ṣe fún tẹ́lẹ̀ mẹ́ta mẹ́ta bọ́ ń sìn mo ti rí ibẹ̀ méjì méjì. ẹ wẹ wẹ wẹ wẹ ẹ bá ṣe tí n bá ṣe tí n bá jẹsùn mo mọ bì. ẹ ní sori bú tí n bá ti jẹsùn tí n bá ti jẹsùn èbí tí n bá ti jẹsùn èbí máa gbé mi. ọlọ́run ò ní fún yín pọ́ọ̀sì gẹ́gẹ́. ọjọ́ rò máa kọ application àbí tí òun sunkún nẹ́nu ọ̀nà alágbòrúwọ wa o. sọ ni bí ṣe ń ṣe ọ̀gá ẹjọ́ ẹgbàá mi mo ṣe ń play ní gítò bíi ọjọ́ ẹgbàá mi ẹ ti yó alẹ́ ti yó jẹ́jẹ́ yín yẹn. jẹ́pa jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ebò jẹ́ ọ̀yà jẹ́pa. olówó ni ó kù ni àkórí oh. ni ó padà padà. dáadáa ṣe ó yà wàkà jẹ́jẹ́ eh? wàkà jẹ́jẹ́. Mm wàkàjẹ́ tí o rí pé bí ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o rí pé ẹnu rẹ̀ nìkan sáà ń gbá fẹ́ èkúta fi sniper pa ni. Hmm, kó má láṣẹ àwọn ni mosquito ran fliti. tí o rí kúta bá fi sniper pa hmm. kọ́nà ni ó wà. ẹ̀kọ́ kọ́mi small doctor akéwì jẹ ọ̀gá lọ. àìkí mosquito wẹ́wẹ́. nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló ń take so much time gbogbo nǹkan tí mo mọ̀ láyé ni mo fi ń bẹ̀ yín. I am pleading. Gbogbo nǹkan tẹ bá mọ̀ pátápátá, please, mi, mi ò mind whatever it's gonna cost. Gbogbo nǹkan tẹ bá mọ̀ pátápátá, let's reach out and let's reach a conclusion on it and then kára sister mi yá, that is all that is bothering me. That is my concern. You guys are not even getting back to me on anything. Sir, we have not given up on her. Adeshin continue pẹ̀lú àwọn test wa. But truth be told, for now, àti really mọ nǹkan tó exactly. You ló dé máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún mi? Ẹ̀ ń dákún ṣòro mi ni àbẹ́yìn yọ kúrò náà okay irú nǹkan tó jáde lẹ́nu yín sìn now you're telling me pé medically there is no solution to our problem is that what you're saying. no that's not what i'm saying. but that is what this means. okay ẹni sọ̀rọ̀ nǹkan tí mi ń try láti sọ fún yín pé for now àti rí nǹkan kan but we are still trying our best we'll find solution to it. <sighs> okay i'm hopeful yes sir um, one of those things to gbé mi wá ni pé abẹ́rẹ́ tí mo fún wọn yẹn ó kó kan kò dẹ̀ ní pẹ́ tán and ṣẹ́rí abẹ́rẹ́ yẹn ó máa ma suppress any trigger tó lè ní and that will help us in controlling her because that's the best thing we have for now. <sighs> I'll make unnecessary arrangements. ìṣègbìyànjú. Sir, we're not giving up on our therapist. Pàlàpàlà. Ẹ dákun bí ọba ṣe wá pé ẹranko yóò kàn yọ̀pá nugbó. Ṣé bí ìwọ̀n ọ̀gbìn yẹn wà ní? Kí ìwọ wá máa pé o, ìwọ ò mi, pé mi ò dáa tó. Dákun ṣé wà ní fèsì sọ̀rọ̀ tó ń sọ látàrí. ṣé bí oníkọ̀sí kankan láàrin èyí méjèèjì. ta ni fúnlẹ́sì kémi fúnlẹ́sì kémi fúnlẹ́sì kíyèmí kíyèmí pa mi iye mi á fúnlẹ́sì rẹ̀ ẹni ìrìnàjò wo introduction rẹ̀ mi láìkí o pálí apala ìlú apala bí ẹranko tó bá lè ẹranko ni ó pọ̀ wù lọ. bó bá jẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹn o ti dá o wọ́n lè lù bọ́ ju ẹ̀ wà láì bó ṣe rí dáadáa dáadáa jẹ́ lọ́wọ́ yóò dábì sọ́wọ́ ẹ̀ kàn án ni ọkọ ìwé kó jẹ́ rọ́mà ìwọ náà ra ìwọ tó ti mú fúrè jẹ́ lọ́wọ́ jẹ́ ege tí ma kẹjọ pálaba kẹ́ ń pálaba dédé náà ṣé òun lọ́wọ́ mí ìlú ẹ̀ àwọn sọ́wọ́ ọ̀nà ọkọ̀ má mo tẹ́sí ẹ̀ gan we under under under mango under mango of circumstances wey sweet rara ìwọ náà ìjẹ̀bù jọ sọ fún mi bàtà wàyí bá kéré sí ẹ irú àwọn wo ló wá ń gbé nígboro. yéè ìgbẹ́kùmọ̀ náà jọ má ìgbẹ́sọ̀ lọ́dọ̀ rẹ o máa kàró ni má má jẹ́ kọ́run rẹ jákèjì yíyíyíyá yíyíyíyá o máa jẹ aṣakùsàkù wọn ti léyìn wọ ilé sankúrè wa nígboro náà ọ òun dà ẹsẹ ra àfi bí tiẹ gbọdọ à ń tirẹ wa nílẹ̀ kí o dáadáa dáadáa dáadáa nílẹ̀ ti tán sọ jọ sọ fún mi ṣọmọ yóò fáìn tó. fáìn wo. ọmọ tó yẹ pé ó dúdú ó tún ga ó tún sí gbọ́n. sásọ̀ra sásọ̀ ẹni rẹ̀ ní sásọ̀ra kàn bọ́ dédé náà láì dédé ti pa bíbí ti yẹ fún mi. bọ́ọ̀jẹ̀ kò fáìn tọmọ yìí nìyẹn. èmi fáìn ó da àwọn méjèèjì wọ́n fáìn tó yẹ fún mi níbi sàn kí máa fi wọ́n ṣe ẹni rẹ̀ jọ́ sọ̀rọ̀ dédé wájú yóò jẹ́ bíbí sílípàṣì àwọn rìn máa fẹ́ kí máa fẹ́ oníyàn oníyàn rẹ̀ dóòrè ẹ wò ẹ wojú mi dáadáa kí n bá mú ẹ láti bí irun ojú ṣe àìláṣẹ ìṣẹ̀ràn àkọ́kọ́ yóò pa irun ojú máa ṣe kiri máa yọ láti ẹsẹ̀ gangan máa ń la láti sàlẹ̀ ẹ wò ní <laughs> máa wà fọwọ́ parí ẹ jẹ́ kí n fi ẹran kan rẹ wò ó rè é gbọ̀ lé sísá fadé rẹ wò rè. Thank <laughs> you. ọwọ́ ìlà ọwọ́ ìlà àyàfi kó abẹ́bẹ́ ní my god àṣírí nígbà tá a yẹ kò bẹ̀rẹ̀ sí ní ẹ̀yìn òjijì ní àwọn. rárá o ṣàkọ́ mi ṣeré o ọ̀rọ̀ lọ́gùn tó ń kí orí mi sọ́fọ́ kí n mú ọwọ́ wọn mú lé la létí o kàn fẹ́ sọ́fọ́ rárá sọ́fọ́ kí n tẹ́sí rẹ̀ o àgbà wọn bẹ̀rẹ̀ sí rẹ̀. Oh my God, ẹ̀gbọ́n mi, I'm okay, I'm very fine. Ṣé mo kàn mú wọn ṣeré ni o? Sọ jẹ́ pé ti sáré débẹ̀ yẹn, ẹ̀yin náà nǹkan mú yín ṣeré ni mi ò mi mi ò mi ni ẹ. Ah, ilé ẹ̀ náà doctor so i ma wá sí office and then i ma settle with you. I just saw him. okay no problem. I'll talk to you Bye, it. Ẹ ṣe o dọ́kítọ̀. Ẹ ṣe o dọ́kítọ̀. Mẹ́ni ṣàìsàn. Ah, àìsàn máa ṣe ẹ̀rọ. Ẹ tẹ̀ lé rárá. Ṣé bá rí bó ṣe bó ṣe bó ṣe <laughs> àtẹ̀yìn náà yóò tẹ̀ wáyé mi mọ́ a sì ọ̀pọ̀ ìjẹ́bùyà ẹ̀ clown àti kọ́mọ́dé ó fẹ́ fẹ́rẹ̀ jù mí lónìí. ìjọba àbọ̀ abá lórí ìyá àti èmi lèmi lèmi ò dáa èmi lèmi ò dáa. ọ̀rọ̀ ń bọ̀ wá bá àbọ̀ abá náà ni ó lábọ̀ wá bá ó máa lọ bá ìjẹ́bù ìjẹ́bù ó lè jókòó sílẹ̀ lẹ́nu ìwé jókòó. ọ̀rọ̀ ra ọ̀rọ̀ ra ọ̀rọ̀ ra ẹ̀ ẹ̀ ló fún mi báyìí. Àbí wọ́n ti làbẹ́tì wọn. Kúnyẹ́ kan làbẹ́tì wọn, wọ́n máa rẹ́rìn. Ẹ fún mi ní one minute, dédé bẹ́ẹ̀ máa fọ̀. But ojú tèmi ń wo yìí kò jọta láàárẹ̀ rárá o náà wò because ojú ẹ kò jẹ tí nǹkan kan ṣe again we are looking purely for sweet shade. ẹ ṣe mo dúpẹ́ ẹkùn kò ń ṣe pé mo sì bẹ́ẹ̀ náà ó kàn máa ń ṣe mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo mọ̀ pé very soon everything máa dọ̀pẹ́. ẹ kújò. Mm. ẹ báwo jẹ. Thank you. Thank you, Dad. bó wá ní ẹ̀gbọ́n ẹ lọ. Ah, ẹ̀gbọ́n mi àwọn àtiṣẹ́ wọ́n jọ bí wọ́n papọ̀ ni <laughs> wọ́n ti lọ síbi iṣẹ́. ọkùnrin. Eh, eh, no no no no iṣẹ́ àwọn ọkùnrin nìyẹn ló ti yẹ yìí sí. <laughs> ọmọ kò ṣe mi kí ni mo ṣe. mo dẹ̀ pé nọ́mbà ẹ̀ pé nọ́mbà ẹ̀ ò bí kọ. má bínú ó wà sùsùtò fún mi. ó ti yé mi ọ̀dọ́ kúlò wà. gbogbo gba ní fóònù tí ẹ máa wá sùsùtò. <laughs> you know what um, babe ó dàbí pé máa fi wà tí fadílẹ̀ kẹlẹ̀ ní nice time ah. dada. I have to check on someone very very important. Um, kò ní ọ̀rẹ́ ṣé mo kọ́ máa gbé ẹ lórí fóònù. ó ti yé mi <laughs> àríyá ilé. wọ́n máa fara lẹ̀ o. Eh, hmm. ah. all right roots ẹ wọ ẹ ṣeun. màá tún máa màá tún máa check ẹ o ti wọ́. take care. thank you my dear. ẹ ṣé mo dúpẹ́ o. God bless you.

tí mi ti rìn dé kò síbi tí a ti gbé ọ̀rọ̀ ẹ̀ lọ àmọ́ pàbó náà ló ń já sí mo ṣe wò pé ibo lèèyàn tún yí sí lọ́sẹ̀ wá ju èyí fún mi pé kí n tọ̀ yín wá o pé tí n bá dọ̀dọ̀ yín o ìdánilójú wà pé màá bọ́lọ̀ ń pàdé. ọlọ́run ló ń ṣe gbogbo. òun ni mo ṣe ẹ má bínú sá ẹ sá kí ló tún ṣẹlẹ̀ báyìí sí i n bá ti ń rí kọ́ọ̀lù wọn láti ilé wọn. hello yay o ti ok mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ sí all right ẹ wo ọ̀rọ̀ àbúrò mi tí mo bá yín sọ yẹn òun náà tún pè mí fún sí ọ́n ló tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń jáwọ́ ìwọ̀n yìí nínú ẹjọ́ nítorí ọlọ́run ẹ help me ẹ tẹ̀lé mi délé ẹjọ́ nítorí ọlọ́run. ẹ ní sùúrù ẹ fara ní balẹ̀ ẹ jẹ́ kí n wọnú pẹpẹ kí n mú òróró ìjọ sọ àmàlẹ́ máa lọ. bọ́dà ṣe é ṣe gbọ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù bàbá darí wọn wá. áńgẹ́lì olùrànlọ́wọ́ mi. bàbá darí áńgẹ́lì tó máa yọ mí wọ nínú ìlú. èṣù kò lè ní gbogbo lórí yín. ṣé rí a ní láti fi àdúrà máa jago dáadáa lórí ìrìnàjò arábìnrin. ṣé rí owó tí mo pè fún yín yẹn ẹ try láti máa fún un lálẹ́ àti ní àárọ̀ so tẹ bá ti wá fún un tán ẹ rí dájú wípé ẹ fi ọwọ́ kan òróró yẹn ẹ wá ṣe àmì àgbélébù síwájú orí ẹ báyìí ẹ fi sàṣì láyà ṣẹgbọ́ tó wá tó wá di àárọ̀ náà the same thing tẹ bá lè ṣe prayer ẹ tún ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí mo ní ìgbàgbọ́ àti ìdánilójú nínú Kristi wípé nǹkan tó ń ṣe wọ́n yẹn àlejò ni kó dẹ̀ máa jáde torí àgọ́ ara wọn kì í ṣe ilé ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run mi tó ṣe ohun gbogbo so ẹ má bẹ̀rù ṣé rí èyí omi tí mo sọ fún yín yẹn láti ọ̀la lọ màá bẹ̀rẹ̀ àgbà àtàdúrà lórí ẹ̀ tí n bá ṣe parẹ́wà àtàdúrà yẹn màá gbómi yẹn àgbè e fún yín ẹ̀yin náà wàá mú un bí ẹni wípé tó tó gbà yẹn gan ẹ̀yin náà ẹ máa ti rọ́wọ́ ọlọ́run ẹ ti rí ìyànà ọlọ́run. ọmọ nígbàgbọ́ ẹ ṣe náà lọ ṣe. ọlọ́run túbọ̀ máa ṣàgbára dọ̀tún. àmì ah, jésù. èyí orúkọ méjì tí mo fẹ́ sọ ju pé ẹ má ṣe ìgbàgbé ah, ẹ má fìgbà kan fi wálẹ̀ nínú àdúrà. olùwàrí fi wálẹ̀ olúwa di gbogbo wa mú ṣé wàá rí ẹ fara lọ́kàn balẹ̀ ẹ má ṣe iyèméjì ìgbàgbọ́ tẹ ẹ ní yìí mo nígbàgbọ́ ti mú yín lára dá ẹ jẹ́ kí mi padà sí church. all right so a máa sọ tó kú lórí fún. all right sir. so ọlọ́run á gbà amen ẹ ṣe gan-an thank you so much. ẹ ṣe ẹ ṣe lọ́wọ́. bàbá gbà mí lọ́wọ́ ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ sí mi bàbá gbà mí lọ́wọ́ amọ́niṣe ni àfàìmọ́niṣe ni bàbá gbà mí lọ́wọ́ kìkì inú wọn ló kún fún ibi bàbá gbà mí lọ́wọ́ gbà mí lọ́wọ́ ọ̀tá wo ẹni ibi bàbá gbà mí lọ́wọ́. mọ̀ ẹ gbádùn ẹ gbà mí kí ni gbogbo rọ́bìṣì so mo rán ẹṣẹ́ látẹ̀ nǹkan ó ti wá dé ó ti ẹ̀ lè wọlé kó wá dìlíbà àwọn tí mo rán ẹ̀ ṣùgbọ́n pé ó disrespect mi nìyẹn díọ́lá but kò make any sense díọ́lá ṣé ọkọ ni mo bá sọ̀rọ̀ ni díọ́lá díọ́lá ṣé ọkọ ni mo bá sọ̀rọ̀ díọ́lá ṣé ọkọ ni mo bá sọ̀rọ̀ ni aṣọ ah, ah, wa wèrè ni látẹ̀kọ́ tí mo sọ̀rọ̀ nǹkan tí mo rẹ̀ wọ́n. mo tẹ má bínú. mi ò bínú. ẹ kí lè ràn mí ó bí mi lè rẹ̀ pé kí ni mo rìn <sighs> tẹ́lá ṣọtí ní mental problem ni. ṣó o wà òkè ṣàbí ṣó nọ́mà òun bí mi pé kí ni mo rún ẹ kí ọlá ṣó ti lose memory ṣé náà tiẹ̀ ti wá mi ò kò yé mi ó ti gbàgbé pé mo wà nínú ilé mo pè ẹ́ mo fún ẹ ní one thousand naira kókó bá mi lọ ra recharge card wa ó tún bí mi pé madam irú recharge card wo mo tún sọ network tí mo ń lò fún ẹ di ọlá so látàárọ̀ tó ti lọ ó wá dé ó wá dúró sí ibẹ̀ ó wá bá mi sọ pé kí ni mo rún ẹ so ò tí ì ràn kan tí mo rún ẹ ṣe bẹ́ẹ̀ ẹ má bínú. wọ́n rẹ̀ sọ̀rọ̀ jù ọ́. Ah! Ah! orí ẹ̀ ò Oh! orí ẹ̀ ò da òun ẹ̀ ń ṣe láti ẹ̀kọ́ pé Oh! lọ ra nǹkan fún mi ó wá dúró sí wọn bí mi pé kí ni mo rún látẹ̀ẹ̀kan ṣó fẹ́ pa mí ni ẹ o lè mọ pé mi lẹ́ẹ̀kì máa nàyàn mi ò kí máa nàyàn sí òun ẹ̀ rí ni ẹ èyí tí mo kàn tọ́ sí Oh! ń sọ ti fẹ́ yà wèrè kí ló ń ṣe ẹ̀ náà wá sọ fún mi ṣé o ti bímọ Diola o ti bímọ má dá mi lóhùn ṣé o ti bímọ. Oh, see, bímọ ṣó ti ní boyfriend Oh, oh ní boyfriend oh, oh, oh, sí oh, o Oh, o dẹ̀ sí ìbímọ pé bóun sanwó school Oh, ní family èmi yìí náà ní family tí mo yìí fún ẹ lọ́wọ́ kí ló wá fọkọ lórí ẹ̀ má pọ̀ mí bẹ̀ wá ta ló rán ẹṣẹ́. ẹ wọ ẹkọ tẹ pé mi tẹfẹ rẹ mi jẹ lọkùn náà pé mi tán náà kí lọ bá ọgá ẹsùn kọ ikú tó jẹ kí gbàgbé yìí ẹ bá dùn. jọlọ bá wọn fúnra tọrọ ẹ o rántí yẹn náà o oh, rántí tẹ gbọ́ràn mo máa lọ sí i kí lè fẹ́ ràn mí náà ẹni sùúrù àti <laughs> ẹ̀dọ́. owó nǹkan tí mo rẹ kọ́ máa gbé o ò lè lọ́mọ́. owó táìmù ìdílé tó ń sọ owó táìmù ó ti wá dájú kò síbi tó ń ronú ní ronú ìfẹ́ sọ́dà. Hmm? ẹ̀gbọ́n mi ohun kan tí kùn mí ni ohun tí ẹ̀kún mi ti fọ́ọ̀sẹ̀ fọ́ọ̀sẹ̀ bọ́ sí orin yẹn wá ẹnu ìbúlẹ̀ ayé níbi ayé mi ṣe rí i ṣé kò tó kí n rò nílẹ̀ ṣe pé mi ò lórí rò this is not nice ṣebí àárín inú ilé ni mo ti ń ṣe wèrè orí mi ẹ̀yin náà ìmájì tó bá jẹ́ pé ìka ló ti ṣe mí nǹkan. happy i'm not happy like if anything life mi kò pàápàá mi ò tiẹ̀ ní lẹ́yìn. tẹ́mi mọ̀ ni pé wọn bí ẹ mọ́ òun fúnra ẹ̀ fúnra ẹ̀ náà ló máa lọ so please be strong. but bàtà mẹ́rin ẹ̀ wò ẹ̀ wò ó ṣe kó wọ́n bí mi mọ́ kínní yìí it is obvious that èèyàn kan as in èèyàn kan kàn fẹ́ balẹ̀ ayé mi jẹ́ ní kẹsẹ̀ òun ni mo ṣe òun lè lè sọ̀rọ̀ tẹ́ nípa ọlọ́run alápàdúpẹ́ lọ́lọ́run àmọ́ látìgbà tí mo ti wà kékeré tí mo fi dàgbà náà mo máa ń gbọ́n pọ̀ lọ́rùn ọba ò kì í ṣe bí kò kì í ṣe kà púpọ̀ ìtọ́nà oṣù wa fi mí sílẹ̀ ìtìláyé mi bàjẹ́ mọ́ mi lójú báyìí please tó bá jẹ́ pọ́lọ́ kúkú máa pa mí ẹ jẹ́ kí n kúkú kú ẹ jẹ́ kí n kúkú kú pè mí kí n kúkú kú this is getting too much i'm going please. I'm going crazy. I'm tired. I'm tired. Oh ní bóyá mo ṣe lè tí o bá ṣe pọ̀ ọ̀gá ń lò ó tẹ́jẹ̀ bá ti dà á lẹ́nu ilé báyìí ìjọ kejì dé ọ̀gá gbà pé. àánú yóò ṣe mí nǹkan tó ní ká wá ṣe ń bí ẹ̀ẹ̀ràn rí mọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun lẹ mẹ́nubà tẹ́ ẹ̀ ń sọ ọlọ́run máa fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà yí lẹ́nu. abẹ́ ọlọ́run bá a sọ tán á kù bá a sọ. á kù nítorí ilé ayé tá a wà àlùmútù dáńgó wa ni ṣé rí ọ̀gá tẹ̀ wo wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé wọn mọ tí ń lọ ní díẹ̀ díẹ̀ ní. Ah, ah, ah, ọ̀gá bó ṣe wà wọ́n burú ju àrọ̀ ni lọ wọ́n gbónágun ẹlẹ́gùn sàkànnà lọ ṣe rí ẹ bá wọ́ sí wọn ẹ bá wọ́ sí wọn tí wàhálà ń bá ti ṣẹlẹ̀ tí gbogbo dédé rẹ̀ bá ti yá pùtàn tó di pé ẹ̀jẹ̀ ta lẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá ó gbàpò ní tàbí kan gbalẹ̀ kan kí ló yà ọ́ lẹ́nu kí ló yà ọ́ lẹ́nu kí ló yọ lẹ́nu ẹbẹ̀rẹ̀ òsínú hmm. ẹbẹ̀rẹ̀ òsínú ẹbẹ̀rẹ̀ òsínú ẹbẹ̀rẹ̀ òrìbú èyí tára yín bá ti gbẹ̀gbẹ́ tó ti gbẹ̀gbẹ́ òfò báyìí kọ́lọ́wọ́ sàánú ni èmi òkú báyìí sílẹ̀ ẹ máa sọ. kára sọ kára sọ ìwé ẹ̀yin náà ẹ̀yin náà alábòde ẹ̀yin náà alábòde ah, yóò dà ẹ wò ẹ yóò dà fún ọ owó ó ní sásìkò kọ́lọ̀ wọn sànú ni ẹ wọ àbẹ́ ẹ gbọ́ yóò dà fún ọ èmi àti ẹ àjọ sọ̀rọ̀ kan níjẹrin tààfà tààfà tààfà mo wá fẹ́ jẹ́ kí àwọn tó kù náà mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ èmi ti dá ọ tán mo fẹ́ kó dá wọn náà kùtùkùtù dé kàn náà. mo fu ọ̀rọ̀ olópè mi àti ẹ̀pọ̀ ah. Ah. àbí nínú lèmi àti ìtìjọ pàdé tá a ti jọ sọ̀rọ̀. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gá ẹlẹ́jẹ̀dẹ́ ó ta alẹ̀ tá a jọ sọ. mo fi gbẹnu rẹ lọ tọkùnrin òun lèmi rẹ jọ sọ ẹ níbo láti jọ pàdé tá a ti jọ sọ dáadáa ọ̀rọ̀ káàkiri mo fi jọ sọ̀rọ̀ rẹ nulẹ̀ kó sọ̀rọ̀ rẹ kó tó kó tó kó tó káàkiri. Ah! kókó kúkúrúkú mo mọ sọ̀rọ̀ ẹdi peter mo sọ̀rọ̀ ẹdi peter tó sẹ́ jésù lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé padà kọpirẹti so fẹ́ mọ sẹmi ni lọrẹ tèmi àti ẹjọ pa tá a jọ kun ní tá a jọ sọ láàrin ara wa tá a jọ fà á. ẹẹ ṣé kébẹ ìjọ máa ń jókòó tẹ máa jọ ń sọ lélẹyìí iye ọ̀rọ̀ ọ̀gá ọ̀rọ̀ ọ̀gá. ee gbẹnu rẹ lọ oh. alára gbígbẹ òsì dákun tá a pè ọ sọ̀rọ̀ mm. ẹ wò láyé láyé rẹ tí n bá tún sọ̀rọ̀ nílé kọ má gbẹnu rẹ sí rárá mo fún òní sí orí burúkú dákun mọ lèmi wífú lọ́kùn mọ́ lèmi dẹrù mi sọ́ra rẹ o. yorùbá ronú. Ah, yorùbá kí ló ń ronú fún mi. lèmi àti ẹjọ a lèmi àti. àmúfú orówó lájọ pátájọ kun torí ọlọmọ fún mẹkọọ bá mi o oh. àjọ mi àti ẹjọ sọ̀rọ̀ kankan rárá. pariwo ẹjọ sọ ni ṣèbẹ́ yìí ẹjọ sọ. Ah, ah, alára mi tẹ alára mi tẹ jákòó yẹ kí o. lórí tẹ ṣe ń pariwo báyìí kí ló ṣẹlẹ̀ ẹ wá sọ lébẹ́ ní pé ọjà lẹ́wà asínbùn yìí jẹ ni àbí abẹ́yìn gọ́gọ́lẹ́ bá sín jẹ àti wèrè ìwọ náà tó tó pọ́n bíi oníranù olóṣì kí ló tó ń bá wọn dúró tó ń rojọ́ ìwọ ọkùnrin láàrin àwọn obìnrin ò ní làkàyè ni. rárá mà mo ní pé mo ní bóyá kí n kí n tún kí n tún pẹ́ kí n tún sẹ́pẹ́ fún wọn ni kí n sọ gbogbo ẹ̀ di àṣípò rọ́pò padà pé àwọn tó wà nínú AC o táwọn ti ń gba AC sórí o káwọn náà bọ́ sínú oòrùn díẹ̀ o káwọn tó wà nínú oòrùn náà o káwọn náà bọ́ sínú AC o torí ìjọba ọ̀run gan tíyàn bá fẹ́ wọ̀ ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àti ìfaradà lọ́dọ̀ Ọlọ́run ọba nìyẹn ó fi débẹ̀ mo wá ní pé kí n mọ́rọ̀ ẹ̀sìn kí n fi kí n fi ṣe gbogbo ẹ̀ kó fi kó. kò sí wàhálà ọ̀rẹ́ ti yé mi má wọrí ó dà pé o sí ilé iṣẹ́ oil àbí ẹni tó gbà yín síṣẹ́ tó bá dé àwa tún yín pin ẹ jẹ́ kí wọ́n wọlé lọ kí wọ́n máa gbọ́ ariwo yín èmi fúnra ara mi ni máa sáàkì yín pásínálì ó dà pé ti ya wèrè ẹ̀yin ìdí ọ̀tọ̀ òṣì. ẹ tún jáde padà tẹ bá ti gbọ́ pé àlè mo ti gbọ́ mọ̀mọ́ mi lucifer ẹ wọ ètò yìí. ṣé mo gbé alákọ̀ọ́bà ni. kó tó rojọ́ òfò àdínà máa lọ. ṣé mo gbé kàṣẹ́bí kan mẹ́ta. báyọ̀ mẹ́ta rẹ̀ ọmọ adé ọmọ àgbà ọmọ àlè yóò mọ̀ sẹ́yìn yọ̀yọ̀ ọ̀yọ̀ ni. Hello, girlfriend. Hello, báwo I'm fine, and you? Wọ́n ní kí n sọ nǹkan fún ẹni. Really? Jọ sọ fún mi, kí ló wà all about? Mom sì ti fún wa ní date wedding. And the good thing is, it is a day after my birthday. Wow! That's great! Ọmọ ní good news ló gbé wá yìí So, mi ò lè wait láti rí ẹ, kó jẹ́ ká ètè bẹ̀rẹ̀ preparation. Kí Ọlọ́run fún ẹ lálàáfíà torí èmi àti ẹ la gbọ́dọ̀ ṣe gbogbo preparations wedding. àmì o lágbára ọlọ́run náà àkókò mú mi lára dá. all right darling uh, i'll talk to you later okay. all right friendship take care of yourself okay. yeah take care. bàbá darí wọn wá. áńgẹ́lì tó máa yọ mí kúrò nínú ìgbèkùn ọ̀rẹ́ bàbá darí wọn wá. ẹnikẹ́ni yóò hùn láńgẹ́lì rẹ lè jẹ́. bàbá darí wọn wá. má ṣe fòyà má ṣe bẹ̀rù. we ti compile this time. yes it's okay. ẹ kọ serving dish mélòó ló máa. Oh, that's just okay okay eh, mọ́mí ṣé mo tẹ́lẹ̀ kan sọ ni pé aṣọ tí mo kó fún yín yẹn ṣẹ́rí àwọn ti family tàwọn ẹbí ẹ kò fún wọn ẹ má gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn but àwọn ọ̀rẹ́ yín mú mi máa gbó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ yín náà bá lè ṣe máa kọ̀kọ́ aṣọ kìíní fáwọn ọ̀rẹ́ yín tẹ̀lé gbowó. Ah! mọ́mí ok ok ẹ mọ̀ ṣẹlẹ̀ mo ti gbọ́ yín bí báyìí fẹ́ ṣe ẹ ṣe náà mi ò bínú mo ń sọ fún ìpínlẹ̀ gbó lọ́wọ́ wọn nígbà èdè gbó lọ́wọ́ fáwọn ọ̀rẹ́ yín ni ṣé àwọn ṣé ẹ̀yin náà ń ṣe nǹkan ni ah, ọmọ yín ṣàlùń ṣe nǹkan ẹ̀hẹ́n àpẹẹrẹ ah, bá fowó ṣe náà ni ẹ wo mú mo ti gbọ́ yín mo ṣe ẹ ṣe báyìí bẹ́ ṣe kí ni kí sẹ́yìn sẹ́yìn mi ò send anything mi ò send anything sẹ́yìn i don't send anything to you mi ní send anything <laughs> ẹ wọ́n mo ti gbọ́ yín wàhálà yín pọ̀ jáde ìyàwó náà wà mí báyìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi bí àjọ ń ṣàrẹ́jìmẹ̀tì one or two things there okay okay okay màá jíṣẹ́ fún màá sọ fún wa all right ma all right take care um, èmi náà ṣe kúrò lórí fóònù pẹ̀lú fàdéhìnrà ni mo ti sọ fún pé mom sì ti ní finally mo date. All right. um, okay so event planner wa Okay. Um, hi mo máa like go through list yìí kó rí bóyá a lè add or ó ní nǹkan tá a fẹ́ add or tá a fẹ́ yọ. èmi ò mọ̀ nípa gbogbo eléyìí o nǹkan tí mi kọ̀ wá after tí èmi máa fẹ́ sọ ni pé àwọn tí yẹn èmi àtàwọn ọ̀rẹ́ mi bó ṣe máa wà enough tó dẹ̀ tó máa ṣe. ọtí ṣáá um, kò sí wàhálà a máa add yẹn yẹn ṣe problem. after party there is a party. um, <laughs> what I want is a perfect wedding and I am trusting you to handle that. Don't worry, trust us, we will give you the best. ọmọ ìjà ní kọ̀ọ̀kan bàbá ti wá ga tó gbó torí bó ti gbó dáadáa lómi ara rẹ̀ ti jáde wọ́n wà fi òṣà ti kan búlálà torí ẹni tí inú bá ń tọ̀ ń gbọ́ mi dáadáa lẹ́yìn bá ń dùn ún. Hmm. ẹ kéde kò bàbá. yóò dà bọ̀. wọn wà lẹ́yìn tó ń bèrè. àbọ̀rúbọ̀ ìṣà. àbọ̀ ìbọn ṣiṣẹ́ o. ẹ wo ọ̀ya fi tó ń ṣe lẹ̀ kò kò kò ẹlẹmọ pàdé mẹlọ sẹlẹ kọlẹ sẹlẹ kọlẹ ìwọ ìwọ ń tiẹ ọmọ sí mẹẹmẹẹ ni bẹ́ẹ̀ tí ò jẹun kọ ló lọ lọmọ wà gbọtọ àlọ nínú tó bá rupa ná bẹ́ẹ̀ rupa ná. gbọ́dọ̀ bàbá ẹ má jẹ́ kó rupa náà o. ilé ni mo jòkó sí. ẹ gbọ́dọ̀ rupa náà wọn tún sọ yẹn o kí n máa lọ ẹ eh, eh, there is street in Nigeria na yìí ti yẹn pọ̀ ṣé mo lè tàn ọmọ tó kí n tàn yìí sí. no yeah put on the AC. àṣìṣe ah, torí epo yẹn wọ́n yà ní three five rẹ̀ kù kí n tàn yìí sí. báyìí ni ó dàbọ̀. ẹ pẹ̀lẹ́ ọmọ mi ṣé ọ̀dàmú púpọ̀ kó tó di pé òde yìí. no mo tẹ o easy fún mi láti get pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbà. <laughs> Eh, gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún ọ pé ẹbọ kàǹkà láàgbé lórí àbúrò rẹ̀ tí ó sì nà lówó nítorí pé àwọn ohun èlò tá a lò ọ́ sọ̀ wọ́n. ok bí èlò uh, là ń sọ̀rọ̀ ń pẹ́ yìí like how much are we talking about. Hmm, bíi two million naira. two million. okay um, money is not my problem owó òun ṣe ṣòro mi rárá mi ìríye tí mi ò lè ná lórí pé kí àbúrò mi kó get better nítorí inú àlàáfíà ti tiẹ̀ ní ìdùnnú ti tèmi wà so owó yẹn mo máa fún yín nígbà tí lọ sínú mọ́tò mi sì máa ṣe arrangement pẹ̀lú driver mi and then he would get back to you. igiriri igiriri ibi a bá fiyàn sí ni yọ sọ mí sí òkè kíyà tí ní gbẹbọ tiẹ̀ ẹ wo ìwọ sáà ti ṣe tó wá ọ̀rẹ́ rìn àjò. ti jàǹgbà mọ́ kó lè kí ilé ẹ̀ ọ̀rẹ́ máa ní pípẹ́ mo ti gbọ́ kò sí wàhálà ọlọ́run á yẹ èké mm, girlfriend gba ma máa order fún wedding gown ah, ah, wedding gown tí mo ti order ti pẹ́ láti Paris oh ah. mo trust ẹ but why o bá ti fún ara ẹ lọ sí Paris now because measurement ẹ ojoojúmọ́ lòun tóbi sí i bí mo rí ẹ̀ǹjẹ̀ ta kọ́ ló yẹ rí lẹ́nu everyday ní díẹ̀ ń tóbi sí kò ní dápẹ́ pa ìṣá máa fò wá àtàbẹ̀rẹ̀ mú aṣọ <laughs> o. ní láti worry professionals wọn they are very good at what they do. ọ̀rọ̀ ẹ̀yẹn ti lọ bẹ́ẹ̀ yẹn and again èmi fi hàn pé bóyá ká ká bóyá fan or as na àwọn nǹkan tó ń pò máa make sense ọ̀rẹ́ mi ló ń ṣe wedding tá máa há fáwọn tó bá wa raṣọ. <laughs> bóyá ká kúkú pín èsì. <laughs> ọ̀rẹ́ ìyàwó. ẹ máa wo fàdí òun ló ń pa òun ló ń kún àbúrò lè lójú èmi ṣàbẹ̀ ọlọ́run pé lọ́jọ́ wedding wa kọ́ lọ́n fún ẹ àti ara tó péye kó ba lè rojú àti ààyè ìṣe kó má jẹ́ pé condition ẹ̀ àti wá padà tún lọ. Um, uncle Adams àìsàn lásán ni kò kí ń ṣe ilé ẹ̀ mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ara mi máa yá in fact kó tó tọ́jọ́ wedding yín mo máa ti wà okay mo ti ń feel better gan self i'm very sure kó tó tọ́jọ́ wedding ara mi máa ti wà okay dáadáa. èmi bẹ́ẹ̀ gbàdúrà kò fi ẹ́ sílẹ̀ o kó má yẹ pé ńgbà tó bá di wípé wà níwájú ọ̀tá pẹ̀lú ìyàwó mi ló máa di gbígbẹ́ i'm <laughs> sorry mo kàn sọ ni o so well ọlọ́wà fàdà fi ẹ̀ ṣá. àmín ọ̀rẹ́ mi. Ah, ah, kí ló ń ṣe. a ah, kò sí ọ̀rọ̀ wedding náà ni mo rò kó lè dà ní. má wọrí fọ́ra ẹ̀ báyìí ló máa dà. báwo dé náírà tí ẹṣú ti wá òkè dáadáa. yeah i'm better ti wá òkè. ó ti wá òkè the next thing tí wọ́n máa ṣe ń sìn pé ìwọ wọnú kitchen lọ get any nǹkan tó máa jẹ. oh that's true jẹ́ kí n sáré lọ pípẹ́ nǹkan fún all right. come in darling. all right there. èmi tẹ̀ ti wá òkè bọ̀ tó bá yẹ kó lè náà ni mi ò máa ní díẹ̀ díẹ̀ náà ni ṣáà rọra má pa ẹ̀. bó ti ẹ̀ di díẹ̀ kú jẹ. ẹ wo ọ̀gá ẹ torí ọlọ́ọ̀ rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kí n bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ ọkọ̀ ṣe rí dédé bó ṣe ń lọ dédé náà rè yé mi. àbí sọ̀rọ̀ fàdérera agbára ọlọ́run ọlọ́run máa wò ọlọ́run máa parí iṣẹ́ rẹ̀ lórí fàdérera ẹ má rò náà rojù agbára ọlọ́dẹ òkè ìṣòro àì dédé náà rè má ti pàtẹ́lẹ̀ ẹ má rò. mi ò mi ò ṣègùn. ẹ sàn ẹ tọpẹ sàn quick one sa ẹ mẹ́bìnú ṣé mo sọ fọ kí n jẹ́ kí ẹ rí aláìsàn ọkàn ṣé ẹ mọ̀ sọ fọ ọ̀dọ̀ bàbá rà lọ́nà ọjọ́ yẹn ẹ̀mí fẹ́ mú àmọ̀ràn wá torí sọ fún bá ṣe kúrò níbẹ̀ ìjọ ẹ̀mú dẹ́ la ṣe kiri mo ṣe investigation investigation mi lè dá gidi gan dán jẹ́ kí mi realize sọ fún bàbá yẹn èsì ṣòro nìyàn gbé dọ́dọ̀ wọn kéfìṣe kiri kéwù wòsàn ẹ mo ti béèrè kákàkiri lórí social media lórí insta blog lórí instagram lórí ẹ kiri wọn kódà bàbá yẹn déédéé ṣòro nìyàn bá gbé débẹ̀ déédéé náà ló máa sọ́fù. ẹ̀mí nítọ́mọdé kékeré tọ̀dọ̀ mi ìfẹ́ ó sọ fún ẹ ẹ má sọ fún ọ bóyá mo kiri àbí mo jẹ common driver sọ̀dọ̀ wọn ẹ jọ ká túnṣe kiri ká lọ síbẹ̀ ká túbọ̀ gbìyànjú ẹ má sọ fún gbìyànjú rẹ má mi jẹ kó níyàn sọ fún ọ borí ìṣòro ẹ má bínú o. kò ń ṣe bad idea torí for me gbogbo nǹkan tí èèyàn bá máa ṣe tó máa mú ara àbúrò mi yá ní kíákíá èmi rẹ́dí láti ṣe kò so it's not a bad one I'm a I'm máa ṣe náà I'm a máa lọ síbẹ̀ kéèyàn lè prefer solution kí ló tún ṣẹlẹ̀ báyìí wọ́n pè mí fún. yeah hello. what. Eh? again. again eh, kẹ. ẹ eh, ìjà tán tán tán tán tán tán tán tán padà ó tún ti bẹ̀rẹ̀ tán tán padà iléyà oh, iléyà iléyà iléyà. Oh, oh my goodness ọlọ́run o sorry o sorry o it's an emergency oh god akẹ́mẹ́ bínú mẹ́jẹ emergency ra àbí sí mákọ́ dédé tọ́nù lójijì. ẹ ṣe sùúrù náà ó ah. ṣàǹgbọ́ tó ń sọ fún yín. tí ah. wọ́n máa pè máníjà sọ máníjà sọ wá lè wà mọ́. máa ní láti sọ fún náà nígbà tí tiẹ̀ kọ́kọ́ délé kí n lọ délé oh. náà ṣé mo ṣe kọkọ fún ẹ ní ṣáàjẹ ṣé mo ṣe kọkọ fún ẹ tẹkùkù pa tẹkùkù pa tẹkùkù pa tẹkùkù pa tẹkùkù pa tẹkùkù pa tẹkùkù pa. bàrà ẹni kò rí mi lẹ́bi ẹni kò rí mi lẹ́bi orí mi tó balẹ̀ bí ẹ. bàbá ẹni kò rí mi orí mi tó wà ní. ọ̀gá ọ̀gá ọ̀gá thank God ọ̀gá mi ọ̀gá mi lẹ́sọ̀ ọ̀gá. Afẹ́lẹ́jà. ṣàlè jẹ́jẹ́ bí ẹni tí ò lóbìnrin rí. I am sorry. jọ kún ni o tọ́gà bá di ẹ mọ́ gbọ̀n mú o tẹ́ ẹ gbọ̀n mú. jẹ́ kí n jáwọ́ tán kóníyàn má la ṣe yorùbá ronú fún mi o kóníyàn má ṣe wàkà jẹ́jẹ́ wàkà jẹ́jẹ́ o ọlámídé fíjọ́ daniel sùn kóníyàn má ṣe rí mi o dáadáa òṣì. tí wọ́n fi gírẹ́tà gírẹ́tà oh, rẹ̀. ló ṣe sún àwa náà kò sọ̀rọ̀ pàǹyóhùn padà ibi tá a bá ń lọ là ń lọ tẹ ẹ bá ṣẹwà yóò ju tẹ tó dalẹ àwọn lédi lọ o torí tá akíni ẹ sunu ẹ mọ ìyàgbẹ tẹ mọ sùn ẹ sunu ah! ẹ kí ni ẹ ṣòfò kùtùkùtù ẹ má ṣòfò ẹ má ṣòfò dànù dáadáa oṣù kí ni ọlọ́mọ jẹ wá ṣiṣẹ́ kú orí ẹ̀wà ni. ọ̀gá náà ń bọ̀. náà ń bọ̀ ẹ̀rín ká máa sọmọ ká máa sá lọ. Hmm. à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ kó padà dé second term. kọ́lọ́wọ́ sàánú ni à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ lọ́sọ̀ kó dé second term. kọ́lọ́wọ́ sàánú. ọ̀pọ̀lọpọ̀ sanwó olú. Ah, ah. olúwa ọ̀rọ̀ àpọ̀jọ́jọ́ wọ̀lú kí ló dé wọ́n ní ẹ̀fẹ́ rí mi ṣé kò sí. rárá ẹ sì sá kó má bàa síra èmi fẹ́ rojọ́ ojú tó sọ́kọ̀ ọ̀rọ̀ púpọ̀ ó máa ń mú irọ́ wa ẹ wò ìṣàkínníṣàn lẹ́tà mi olóyìnbó ṣe bá mi sọ mo rí sáìn o. ọ̀gá ọ̀sẹ̀ ẹrù ni kẹ́ mú sùsù kàkẹ́ tó wù hmm? ọ̀nà àgbélé rẹ̀ ṣá. ìṣàkínníṣàn lẹ́tà o bó ṣe jẹ́rìí yẹn ṣá o. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ẹ fẹ́ fiṣẹ́ sílẹ̀. ẹ ṣàyè sọ fún bóyá àfẹ́ fiṣẹ́ lẹ̀ àti fiṣẹ́ lẹ̀ ọ̀rẹ́ ìdí nítorí sọ fún kóyìn ọ̀wà kó wá iṣẹ́ lọ application mo máa kọ kó dẹ̀ sọ fún very sign application náà ló tún máa kọ lẹ́tà rẹ̀ ti kọ yẹn jọ dédé ní adé kan jọ conclude is a consecutive word àtijọ́ Yorùbá ronú ni kò lè bàa dùn. nítorí n tó ṣẹlẹ̀ ní pé àbúrò yín tí ó wà nínú ilé blood eh, blood eh, kìnìkan eh, biological blood tó yẹ pé kò sára tí ò lè fi yẹn dá ọlọmọ sì jàrí kò sí dáadáa kó tó di pé ẹ̀rọ owó àjákùn tó lówó àríwá àwọn bá tiẹ̀ lọ́nà ìṣẹ̀bàjẹ́ ní káwọn ṣe kíni káfí ìbílẹ̀. ẹ wò iye fún bí o gbọ́dọ̀ ṣe kí o gbọ́dọ̀ jèrè ọmọ nítorí sọ fún owó rè ìbáṣẹ́kù sí lè máa jèrè ọmọ jẹmi láti jẹ́ ìmá fowó wọn ṣe tí wọ́n bọ́ tí kò dọ́jú sọ fún máa fowó ikú wọn ṣe tí wọ́n àfi wọn máa gbé mi lọlé hmm? ó dí hmm? twenty twenty twenty twenty million òun náà kí n tó sọ fún ọ. ó tàkà one thirty five ikú ọlọ́run wa okay um, mo understand what you guys are saying and then more realize that um, ẹ ẹ ń but um, Ìjẹ̀bú ìwọ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ or dẹ̀ mọ gbogbo bó ṣe ń dúró tì mí so kí ló dé tí wọn náà pàdé àpò. ẹ wò sọ ẹ má jẹ́ kí n pọ mi sọ fọ mo pa ìdí àpòpà mo mọ ṣe mi tó tìyàn ní nǹkan tí ń pè eré tẹlẹ jésù náà ń ya ẹ mẹ́ta rò sọ jésù o èmi náà mo padà sọ ẹ ẹ wò má jẹ́ kí n pọ ẹ peter kọrin peter kúrúkú bíbélì ẹ jọ padà sọ ẹ rè yẹn o. after kúkúrú kúkú ló tó ṣe nọ́mà. ok ẹ mọ nǹkan tí mo lè ṣe fún yín hmm. torí um, èèyàn gidi ni gbogbo yín jẹ́ sí mi. Ah, èèyàn gidi ẹ náà. ẹ dẹ̀ so mo lè fi owó kún owó oṣù yín. Ah, um, ọ̀gá ọ̀tọ̀ fowó kówó oṣù ọ̀tọ̀ sanwó ẹ̀mí ìwọlẹ̀ sẹ́nu méjèèjì ọ̀gá ẹ̀dá wa tán ẹ̀dá wa tán. mo fẹ́ fi owó kún owó yín so that you guys can work diligently ìwọ lè jà wọn tán mú fún ìyá ọ̀gá tán torí kẹ́ bá má sọ owó ẹ̀mí rẹ ni ẹ san nítorí sọ fọ pléènì rẹ bá gbéra pilot rẹ bá sọ fọ òun á drive kó ní stop over ní Dubai yẹn lọ́dọ̀ owó owó bulo òun àkó náà tó owó bulo sọ fọ òun gbọ́ ní Nàìjíríà ẹ àwọn kesi kesi three ẹ ọ ní ọ ní náà lọ́wọ́ ní stop over sọ fọ òun kúrò ní Dubai òun gbọ́ ní Nàìjíríà bí pléènì alandi tí ó máa dùdùpẹ́ o tó sọ fọ o ti máa rí àlàtì kó tó kúrò rè bá dẹ̀ parẹ́ olórin yẹn rè bá gbéra ní Kenya sọ fọ òun lọ sí South Africa pé everybody fast your children we have trouble less everywhere kìnnìkan àfi pa òkú everybody lọ rí yẹn o ẹ̀rọ jakun yẹn but kẹ́ ẹ máa fún ẹ nínú owó ẹ̀sọ́ owó rẹ máa ká máa sọ fún owó ìkú òun ẹ fẹ́ fún màá ní màá sọ fún yé mi o owó ọ̀gá san o òkú o. okay so this is what i'm gonna do um, màá fi fifty fifty thousand kún owó oṣù okay each màá fi thirty thousand each kún títí ẹ̀yin obìnrin fifty mm-hmm. fún ẹ̀yin ọkùnrin méjì. àgbàgbà ẹsẹ̀ mọ́tò rẹ̀ lọ mo fẹ́ sọ àtàn kí mo tó yà ṣe é lẹ́gbẹ̀ẹ́ láì ọ̀gá ọ̀gá sẹ́ẹ̀rí ẹ̀jọ̀ ṣé owó fifty fifty thousand tẹ́ fẹ́ mọ fún ọkọ oṣù wa ṣé tá a bá ti kú tán ẹrù ilé ẹ̀ fáwọn ọmọ wa hmm. àwọn owó tó máa gbowó lọ lẹ́yìn fún àwọn ọmọ lọ́mọ. ònẹ́lákàyè ònẹ́lákàyè. Hmm. Hmm. with that um, mo um, lè try láti kúkú put you all on insurance on a life insurance. àwọn náà tún máa gbà. ẹ wo ọ̀gá ìyẹn gangan ni ventures of life insurance mo tún máa gbọ́ ṣe ti àwọn leadway insurance company àwọn tunji dot insurance man ẹ máa sọ fún life insurance is very important in your life kún ẹ ṣe ẹ nìyẹn ẹ má ro orí ẹ má ṣe lébi tó ti mú fún plọ́tì ọkàn ẹ jẹ́ káwọn ọmọ ìtọ́jú sí káwọn àwọn ilẹ̀ ẹgbẹ́ káàkùtàn ẹsẹ̀ ní síbẹ̀ nítorí sọ bàbá sùn àwọn máa kọ́ inú ẹ sọ ó ṣeun bàbá bàbá máa ṣe ó ṣeun ọlọ́run ni ó ṣeun bàbá so obìnrin ò ní oòrùn ilé ọkọ yín ni wọ́n sì yín sí ẹ mọ torí owó kẹ ẹ lọkàn kọ́kọ́ lọ sí sí vice pass ọkùnrin lè mọ ọkùnrin kan ọkùnrin kan lè sí ẹni wẹ. wọ́n bí yáyí ilé ṣe sẹ́ni sẹ́ni sí àgàràgà. sori kọ́lọ̀ ń wo sàánú ẹ̀ bó ti rí ó mi àwọn ni wọ́n tọ́ ní kánífà wọ́n tọ́ ní kàmọ́kùn nípa wọ́n tẹ àrọ́kà nípa wọ́n tẹ ọ̀dọ̀fẹ́ kà nípa àrọ́kà kì í jájá ọ̀dọ̀fẹ́ kà kì í jágbó oníkàmọ́kùn kì í jò púpọ̀ ọ̀ká mi lọ́gẹ̀dẹ̀ ọ̀ká mi láwùtá bẹ́ẹ̀ gbé ọ̀làkà ọ̀ká ìyá ni lákàágó bàbá ni akáàgó ẹ̀yìn bá gbé lákàkàkàdá ìbáwọ̀ gbàgbà lọ́kùtà Eh, mo ti bi àwọn rúmẹlẹ léèrè ọ̀rọ̀ ìtàbí mi ni pé kára àbúrò rẹ tó lè yá abúkí ara ráláwá tá a ṣiṣẹ́ sí la òun o. mo ti fẹ́ ra abúkí ara rà mo ti fẹ́ wá ara rà eh, ni àwa ni àwa ìlòmí wọn kan bẹ ni. máa fi máa fi wẹ́lọ̀ gbogbo bí tá a bá ti lè rí. ayé olórí hùn ayé àkàmọ́ra aráalé òfojúrewó ni ìmọ̀ràn ká ní tòsí gbà ká jáde ká má wọlé tọ̀kọ́ kan léwu ó nu o inú níbí ni ọkọ̀ tàmọ̀ wá wù bá a bá ti lè rọ́pù kí àràrà lọ́ba tán àràbúrò <laughs> rẹ̀ ti yá kọ́mọ ẹjọ́ kọ́mọ yọ̀ lókù. Eh? ẹ sà ẹ sà. kí gẹ́ǹtì ń ro ẹ jọ sà kẹ́ǹtì ń ro ẹ má no ronú iṣẹ́ rí ronú púpọ̀ ẹ dáná gọ ara ẹ jọ kẹ́ǹ ro. mo ti sún mi mi ò mọ orin táwọn kọ síbẹ̀ ju ọ̀rọ̀ bàbá yẹn. bàbá kí kí bàbá tuntun kan sọ fún ọ túṣẹlẹ. ó ní kí n wá gòkè àbùkí àràrà. òun la lè fi parí iṣẹ́ yẹn tí ọ̀rọ̀ fàdéra tó fi máa yanjú tàdé fi máa yá gbogbo mo fẹ́ wà yẹn lọ gbogbo mo ti fẹ́ rí. ìyẹn pọ̀ o àbùkí àràrà in fact ọkọ sọfọ kóníyàn lọ wá abuke wa kó torí ẹ̀ nǹkan káàkó tó wá sọfọ àràrà sẹ́ni kóníyàn má rí abuke àràrà àdé ìsẹ̀yìn ìsẹ̀yìn náà ọ̀yọ́ àbí ṣákí àwọn olù àwọn gọlùgọ ọ̀sán yẹ́rìí bí wọ́n àràrà máa mìíràn kọ́ńdẹ́ máa rẹ̀ bíi one o'clock máa mìíràn nóru nóru wọ́n máa mìíràn kóòtù èdè sọ fún òun lọ́sọ̀nà bẹ́ẹ̀ dẹ̀ agbáyàn tó ọjọ́ méje abuké ah. ara rà kó tẹ̀jẹ̀ sọ fún abuké lásán àwọn sọ fún abuké yẹn oní àràǹdì àwọn èkó yẹn but nine ó tún jẹ́ ara rà irọ́ o. ṣá ah! ọ̀rọ̀ yẹn ti náà yanjú mo ti ní solution ẹ fọkàn yẹn balẹ̀ ó má ṣe ṣe àmọ́ eh. rí abuké tó ń ti ara rà. ó oh, ẹ filẹ̀. Ah, ìjẹ̀bú ìjẹ̀bú mo ń dáhùn tó o bá ṣe eléyìí ẹ tó o bá jọ mí lójú pé o bá mi rí abuké ara rà ẹ ah, nǹkan tí máa ṣe fún ẹ máa hmm. kọ́kọ́ fún ẹ ní hundred thousand báyìí náà hundred k bẹ́ẹ̀ ni kò ń ṣe oṣù ẹ o pé bónọ́ọ̀sì lásán kò kò fi lọ ṣe fàájì ah. kò fi ṣe nǹkan tó bá wọn ẹ. ṣé ẹ fẹ́ ṣe giveaway dán. èyí tí máa ṣe fún ajú giveaway lọ ah. tó bá rí eléyìí ṣe fún mi. ẹ ti súnmọ́ Túndé Edna tí o ti yé mi. ṣé ẹ mọ̀ mú fún un èmi àti mufu àmà ṣiṣẹ́ yìí ẹ má wọlé abuké àràrà ọtí dọdọ yẹn tán ọ̀rọ̀ tí níyànjú ojú. ṣé ẹ bá ṣe máa tún fi kún hundred thousand. ẹ má wo ẹ wo ọ̀rọ̀ tí níyànjú ọjọ́ fọkàn yẹn bá lẹ̀. Ah. lójú ro gbogbo wọn pẹrẹgẹdẹ láàtàn <laughs> ẹ wo ní báyìí nígbà tí a ti rí abuké tàbí parí iṣẹ́ tó kù iṣẹ́ ti di ṣiṣẹ́ nu ọ wà padà wá lọ́la nítorí pé ìfun àtẹ̀dọ́ abuké ọ̀hún láàkó sínú bá fún ọ tó gbé lọlé bọ́ bá ti wá gbé ọ wà pẹ́lẹ́dà àbúrò rẹ sí gbogbo bọ́ bá ṣe fẹ́ kó rí wọ́n sọ síbẹ̀ tó ti gbọ́ kódà láti òní yìí lọ láti wákàtí ọwọ yìí kó tó di pé o délé láti mọ rápẹrẹ sọgbọ èmi ní oògùn tí ọba jẹwu rẹ ló kú gan sọgbọ mi ọdà ọba ti délé làbùgbé tó ti tó lẹ yóò dáa fún ọ o ò ní tẹlẹ mọ́lẹ̀ ayé òní fẹ́ gba fún ọ lóúnjẹ pẹ̀lẹ́ yọ yọ o. adiola yes aunty inú mi dùn pé ọ̀la ni birthday ọ̀rẹ́ mi bó ṣàmù condition tí mo wà mi ò ní lè lọ. But you know, Foluke is my very good friend. She's my best friend. It's all over fẹ́ bá wa gbọ́n pé best friend mi ṣe birthday and mi tiẹ̀ e lè show up. So let me tell you something. People do say um, blood is thicker than water. But trust me, there are some true friends that they are even thicker than blood. Trust me, Foluke is one of them. Ọ̀rẹ́ tó ju ọmọ ìyá lọ ni. Foluke bá ń sunkún, I will be crying if i'm not happy she's not happy i know but wọ́n dùn mí pé mi ò ní lè sinbẹ̀ láti bá celebrate birthday i'm not just happy so mo ń wọ́rọ̀ gift tí mo ti ẹ̀ lè ra fún i don't know mi ti ẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ rà fún tó máa appreciate tó because ah i don't know. ẹ̀yẹ má ronú ẹ má kúra yín sí ròlù torí ọ̀rọ̀ gift mo promise you pé màá bá yín get nice gift like ó máa special gift tó ṣùtù wọn báyìí ni màá bá ń gẹ́ fún un. ọlọ adela láàrin gbogbo àwọn méjì mi nínú ilé ìwọ nìkan náà ló máa ń pa mí lẹ́rìn. kí ló ń ṣe ìwọ kí ló mọ̀ ìwọ tó yẹ pé o ti expose o jà kí ló rò pé irú ọ̀rẹ́ mi Folúkẹ́ lè deserve tó fẹ́ bá mi rà fún no now stop stop it stop it. <laughs> àǹtí ọ̀rọ̀ yín dẹ̀ pa mí lẹ́yìn ṣá mm-hmm. ah, owó má ṣojú rẹ̀ o yes owó ṣòjòrò because tówó ò bá ṣòjòrò ni ẹ ní rírú èmi tí mi ṣe dàgbà tó báyìí ẹ máa sọ pé mi ìmọ̀ gift tí máa rà fọ́ yẹn pé mi ò já ah! owó ní tàbá sí nílé ká má dábàá ọ̀hún àǹtí sí nǹkan tẹ̀ sọ yìí mo á promise ni pé ní ọ̀la máa jáde lọ máa lọ ra gift tí pé tẹ̀yìn gan fúnra yín tẹ bá rí like ó máa surprise me because gift tó bá suit wọn báyìí ni màá get fún wọn lórúkọ yìí. Yes. Adiola. Auntie. <sighs> Anyways, thank you so much. Adiola, thank Auntie. you so much for always being there for me. You're welcome. I really appreciate. Mm-hmm. And ma worry, anything tó bá rò deserve, bá mi rà But one thing I will let you know and understand is that Mama Rira be in so low. See, one thing I don't do is I don't believe to people. Oh, bá low. True, me lọ Oh, bá máa ń me mi ò mọ ibi must need help everybody in Lola now please see you are blessed and o jẹ́ ká ṣàgbà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn please don't let me go deep into it. ó ṣe gan ni mo dúpẹ́ wo ìtàn sọ́dún ebi ń pa mí bá mi prepare noodles à ń jẹ́ kó wà pepperish bá mi fi bí abí egba ata gbogbo ẹ máa sin ẹ̀ṣá and sandin. bẹ́ẹ̀ ni ti yé rí. thank you darling i love you láti gba ìwé. ló ti fún ẹ náà wọ́n fún ẹ fún birthday gift ẹ náà ni. tó ah! o ní mo gift yìí. ẹ ah! ìpolówó ìpolówó. inside. Màmá mi mo ti parí iṣẹ́ sí la. Ó ògùn ló wòye abẹnú gangan, atátó iyọ̀dùn ó mo kọ́ mo kọ́ lórí ìta mo kọ́ níbi wọ́n gbé fabẹ́rẹ́ gúnyán tí ò gbọ́dọ̀ ní kókó mo kọ́ níbi wọ́n ti ń fèkó ẹ̀pà tí ò gbọ́dọ̀ korò mo kọ́ lórí ìta mẹ́ta ọ̀bàrà sórí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí bá ti fi lọ́lọ́bìnrin yìí lọ́wọ́ kò gbọ́dọ̀ padà sí ọ lọ́wọ́ mọ́ ọ sì gbọ́dọ̀ fojú rí torí tó o bá fojú rí ọ ya wèrè láyé tí wọ́n gbọ́ lọ́rùn. mo ti gbọ́ bàbá ló ṣe olùkẹ́ olùkẹ́ kí ló ṣe náà fadé àṣọwọ́ fadé àṣọwọ́ yẹn ní fadé olùkẹ́ fadé fadé. Ah! Fadé ìjọ tó lọ́lọ́ please mi láti bẹ̀rẹ̀ ìgbé wá sí ẹ̀sà ó wà very very important gan no no no no no no ìjọ tó lọ́bọ̀ ó kọ́ láti wá yẹn very urgent very urgent please sin sin sin sin sin sin bàbọ̀ bàbọ̀ then jọ jọ jọ jọ wọn tẹ̀lé tó bá bọ̀ bá mi mú that house maid yẹn bá mi gbé lálẹ́ no kò sí ọkọ mi kò fẹ́ rí yín ni. ọkọ Fọlúkẹ́ kí ni mo ṣe fún ẹ ládùúrú gbogbo oore tí mo ṣe fún ẹ mo mú ẹ bí ọmọ ìyá mi ni Fọlúkẹ́ mi ò mú ẹ wọn náà mọ̀ pé ẹ pé méjì ẹ pé mẹ́ta ìwọ ẹ nìkan náà ni mo ní so o lè ṣàdúró kó bẹ́ẹ̀ fún mi ẹ̀ṣẹ̀ wo ni mi ò bá tilẹ̀ lè ṣẹ̀ nílé ayé yìí tó lè fi wo ṣùṣù tó wá ní pé kí wọ́n máa ya wèrè kiri fúnukẹ́ ṣe inú ẹ̀ ń dùn bóyá rí mi bẹ́ẹ̀ ni ìwọ iná ló ń ṣe mí ìwọ ló tún ń gbà mí máa tún wá sílé yìí wá tún máa bèrè lọ́wọ́ mi pé ṣé mo ti wà òkè mí wà ó mọ ọkọ tó ń ṣe èèyàn burúkú ni ẹ ò fọlúkẹ́ ẹni tó bá rí ẹ tí ò bá sá ó lè pààyàn ó lè pààyàn. ìwọ náà wo láti bàtà tíjọ wà tó gbogbo ọkùnrin tó máa kọ ẹnu ìfẹ́ sí mi tó bá ti rí ẹ nǹkan mi ló máa ń ṣe wọ́n ló máa ń ṣe wọ́n ìwọ náà wo ọjọ́ tí mo lé ẹ kúrò lémi torí aṣọ tó wọ̀. ọ̀rẹ́ hmm, ṣe orí ọjọ́ wẹ́dìnì ọ̀rẹ́ ní surprise fún mi gẹ́gẹ́ something. yes surprise ni mo ní fún ẹ. Ah, kò sí kò mo jókòó sí ibẹ̀ látàárọ̀ ẹjọ́ ló ń bá mi rò ordinary omi ò tiẹ̀ ní ọ́fà mi ó máa ti lọ́ọ́ ọkàn ó jẹ́ kó rí ẹ pé ṣé tó yẹ àwọn ṣe wedding very soon. Ah, ah. uncle ṣe wà pa. ayé ara ọ̀sán ọ̀gbà wà yìí. mo alright ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ẹ̀rín nàìjíríà. ọ̀gá and sexy. <laughs> Thank you. Like seriously, check out dressing there. Mm-hmm. Nice. She's fine, right? It's about everything. Ẹ rí mi ẹ̀bí rí mi ṣòdábẹ́. Kò sígbà tí mo máa délé tí mi ò kí ń béèrè lọ́yà ó gbà Alpha báwo ni Fadé ṣé òun kọ́ Fadé ṣé Fadé àní òṣè kúrò ń bí ni o òun ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ́yún in fact o béèrè mi o o dẹ̀ sọ fún mi pé èmi náà ń béèrè ẹ o. Ṣé mo pẹ́ mi àti yín are close gidi gan. Irọ́ ló pa kò pè mí rí kó sọ fún mi pé ẹ mi àbí ṣó pé sọ fún mi pọ́n mi. fòlú fòlú okay anyway uh, uh, why to offer anything láti take now. Ah, ẹ ṣe o mo ti ní pé kó offer mi ní anything ordinary omi kò offer mi olórí rẹ òun ó lè ṣe èmi mà ti fi tẹ̀ fún mi like nítorí tí mo lè wọnú kitchen yẹn sìn kì í so oúnjẹ fún mi ẹni ah, ah, tó bá fẹ́ àwọn tó fẹ́. ẹ ti dé ẹ má wọrí mo ti wà òkè. àìṣe eh, eh, àbí òun wo pé torí pé òun ò ṣe ẹ lálejò. láìláì láìláì mo ti wà òkè má wọrí. all right no problem um, babe mo sáré dé ibi iṣẹ́ mo láwọn clients kan tí wọ́n tí wọ́n dúró dé mi so i will be back soon eh? mm, okay. and um, fade mm-hmm. kí o kàn jù. torí folúkẹ́ náà ni mo yẹ wá sí ibi àti ṣídẹ̀tì mo ti rí dáàbì àti mo yẹ wá kí àmọ́ tó bá jẹ́ palẹ̀ lè máa jẹ́ lè má bà mí. ah no no no no no no torí tèmi dúpẹ́. ẹ má wọlé ma ẹ ma ma jẹ sípọ́sí lẹ́gbẹ̀ẹ́ mi ìjáde. ìyá ti yẹ nínú ìdùn ṣe wá sí ìbàdàn. thank you. Yeah. oh I'll be back soon all right then eat. okay. so mm. babe you eh, come now. Um, what's the problem? what's the I'm coming there. Eh? all right. all right bye. take care. <laughs> ọpẹ́ ti fọ́ níbi. Ah, ah wo torí tí wọn máa dúró anytime tó bá dé ìbájú òru lọ máa dé máa dúró dé wọn torí mo ti promise wọn wá sí ọ̀rẹ́ ìyá ọfà. Ah, ah. ṣé o rí pé o ní tìjú rárá. all right no seriously why would you dress like this to my house ṣé wàá ok ìwọ àkọ́kọ́ bí wọ́n ṣe bíbẹ́ kan thanks for the compliment are you all right? irú ọ̀rẹ́ àti òṣùwọ̀n ló kó sí iná wọn ah, bá dà ó dẹ̀ mọ nǹkan tí wẹ́dà ń sọ sí pé òun yìí kan pàápàá ó lè tún jí irú iná lọ ṣéèsì yẹn kún sọ ẹ pé mi wọ ọkọ tó. wo ọkọ tí wọn náà bọ̀ wá sínú ilé mi. Ah, wọ́n ti sọ wọ́n ní tẹ́bá fẹ́ gbọ́kọ lọ́kọ rọ́bìṣì báyìí lè máa ń wọ̀. ó dẹ̀ ṣe ẹ̀yìn mẹ́ ah, torí mo nígbà mo kà torí mo gbọ́ náà nínú ìpínlẹ̀ kó fún mi ní sùúrù ìfọ̀mọ́ àti ńlá orí ẹ̀ lẹ́sàn-án ó jí eré ní pé. ṣé ẹ fẹ́ ṣọ́tọ̀ ọ̀dà ìṣàyájú màá kí ló ṣẹ́ náà.

ìyẹn náà. Olha, olha, olha, olha, olha ó ṣe gbogbo ojú ayé ẹ̀ báyìí owó jíjẹ ni the last time you did it here ó ṣe kọ́nà ní street yìí èèyàn kọjá ó kí mi mo ní ah, okay he looks sweet the next time ma ṣe ni pé ó kọ́ àwọn ọ̀rẹ́ ẹ lọ́ọ́ ìbáṣẹ̀ nílé what's your problem pé èèyàn kọ̀ wá kí ẹ ọ̀rẹ́ wá kí ẹ mo dẹ̀ admire ẹ mo dẹ̀ kó nílé mo jáde lọ lẹ́bẹ̀ sí ní ẹ̀bẹ̀rẹ̀ sọmọ yẹn o lè jáde kó nílé just to come here and tell me everything you did kí ni ìṣòro ẹ̀ náà kàn ṣé mo ti fi ring sí ẹ lọ́wọ́ ni yeah ṣé mo ti fi ring ni So now let me warn you. Jekele jẹ́ first at even not that. You have to go out there now. Lọ bá ọmọ yẹn kó Apologize to her and bring her back into this house. Or else to bá ti there won't be peace between me and you in this house. Fọlọ́kẹ́, máa surprise ẹ pé máa bá gbogbo ẹ̀wọ̀ ẹ̀ jáde ní sẹ̀sẹ̀ pàtó If you dare me, you say. Adams, But kò tó lè tó gbogbo ilé náà. But Adams, pàdé pàdé ìyẹn ló fa ló pa irúgbó wa lémi kúrò lé torí tiẹ̀ wọ́n tún rò pé kó má lọ jẹ́ pé adamson máa fi mí sílẹ̀ torí ẹ̀ mo ṣe ṣẹ̀kọ́ tí mo ṣe. Fúnkẹ́, tí má ṣe sọ pé mo fẹ́ lé ẹ kúrò lé, ṣé ẹ kó lọ bá yọ ọmọ lọ́wọ́ jẹ́ ni? kí tó mọ èyí mo ti mọ fadé why. Ah. èèyàn máa ní ká o ládùúgbò mo ẹ fi inú tó ẹ mo fi gbogbo ilé ayé mi mo fi fún ẹ mo fi tó ẹ gẹ mo ò tiẹ̀ rí ẹbí ọ̀rẹ́ mo mú ẹ bí bí ẹ̀jẹ̀ mi ni. Ah. àti fadé ra ẹ má sunkún torí Ọlọ́run ọ̀rọ̀ yìí ò ṣọ̀rọ̀ ẹ̀kún ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kú tí mo sì tẹ́lẹ̀. ẹ má fún mi nípo dúdú sán wọn nípo dúdú biribiri ìkòkò dúdú birimu birimu ìjọba dáa ká tan fìtílà ká sì tún fi kòkò dé bá. kò sàkè ọ̀fẹ́ bẹ́ẹ̀ àdìtú ládìrú àdìtú kan náà ládìyọ èèyàn tí ó tayọ ni ó di ẹni tí ó ṣèlè ó tutù má délé olóńgbò dúdú rọ̀gbọ̀dọ̀ tó bá ti gorí àjà tó bá ti ń wára ayé bẹ́ẹ̀ ni ọmọ wa rọrùn olóńgbò dúdú jọ́kìnrin àná ó yẹ wá lọ rèé wò wá bá kú kọ́ bá sì kọ́ láyé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti lóde ọ̀run gbọ́ bó lọ̀rọ̀ náà ṣe jẹ́ bó lọ̀rọ̀ náà ṣe jẹ́ ah! ọyọ oníkèrè sí kèrè òwò oníkèrè sí kèrè ọyẹ tilẹ̀ kọ̀ọ̀rún kẹsì fi kèrè sí lẹ́yìn. Ah! adiola o adiola etí rẹ mélòó ọ̀rọ̀ ló sì fi ń gbọ́ àmọ́ wọn ọmọ bí wọ́n ṣe sọ̀rọ̀ fún ọtẹ́nu mi ò fi ní bọ́ ah! nǹkan burúkú mà ní o kí mọ̀jèsí ó sì wá tójú ìyá rẹ̀ kọ́ lọ sọ́nà alákejì nǹkan tó lágbá ni o sórí ilé ọ̀gá rẹ ti wà ní wọléwọ̀n. ọ̀dà ewúrẹ́ jákùn ọ̀tà kí wọ́n àgùntàn táwọn ọ̀ràn wọn jákùn òun ló dé bá fọ̀rùn mi làdójọ́ tó ń re ní ẹlẹ́ni tó ré kulí ẹlẹ́ni. ọ̀rùn mi là ní ìwọ ikú ilé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kọ ikú ilé ẹlẹ́ni ní ẹlẹ́ni ń bẹ ní wọléwọ̀n ìtumọ̀ tí mo sọ fún ọ ni pé ẹrù burúkú ni wọ́n gbé wọ ọ̀gá rẹ lórí àbí bẹ́ẹ̀ kọ́ bá mi kojú tí ìyé mi ẹ láyé mi dáadáa wọlé wọn mi kò bá mi dákun. ọ̀dà ọ̀dà sórí jẹ́ kí n ṣàlàyé fún ọ ní ìwé tí làákàyè rẹ ó ti gbé bí ìgbà tí ọ̀gá rẹ lọ rèé báàyàn kan tó wá lóun fún lẹ́bùn ẹ̀bùn kan ló fún wọn ìkà ló ṣe fún. bá mi ẹ̀bùn. Hmm. bá mi mo ti rántí bíi ká fún ká bùyàn ní nǹkan ká dáṣìyàn ní nǹkan bí ká fúnyàn ní gift ẹ̀bùn. ayọ̀ dà fún ọ sórí látijọ́ tí mo ti ń gun fún ọ sí òkun náà rí tí n bá sì sá fún ọ lóògùn ọ̀gbọ́dọ̀ sọ fún mi pé ọ̀jẹ́ sórí lúbúlúbú tí ń bẹ lójú ọ lọ ibi ọba kùdé gangan bẹ̀ ni wọ́n pè lóògùn ẹ̀bùn ni wọ́n fún ìka sì fi ṣe fún. báàmì mo ti rántí mo ti rántí lóòótọ́ náà. wọ́n bí ṣé wọn ò kì sọ fún yín pé inú rẹ ni kọ́ ọmọ kọ́ ọmọ ọmọ náà ẹnì kejì wọ́n bí tọ́wọ́ bá fẹ́ kọ́ gàrí gbèkú jẹ lọ́wọ́ àwọn ẹbọra a tètè wá nǹkan ṣe sí i ìtẹ́sí ṣe rèé ṣé bọ́ mẹ́ni tó sọ pé fún lẹ́bùn ọ̀hún. kẹ̀dẹ̀ máa wo kẹ̀dẹ̀ máa wo eré tímọ́tímọ́ ló fún wọn o ah, inú mà ní ká o. omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ sì lọ́wọ́ gbọ́dọ̀ pẹ́ ń sá kéèké sórí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀wí ayé ló ń wí ẹgbọ̀rún sí ń gbà bí mo ṣe ń sọ ẹ tètè wá bẹ́ẹ̀ ṣe fojú kan ni náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lè fún ní ẹ̀bùn padà tó bá ti fojú rí iná ti ràn. sọ rẹ́yìn ọmọ ọ̀sìn ẹ̀kàn lójú ni ẹ̀ kì í fi ríran sẹ́yìn ọmọ pé tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjì lọ. ìpínlẹ̀ bá mi àti mi ìgbà wọlé dé. ìgbà wọlé dé sórí bí ẹ bá ṣe pé mi mo bí ọlọ́mọ ni tí n bí sórí kíní tí n bẹ lọ́ọ̀ mi tí n bá lẹ̀ mọ́ lórí ó sì máa di ilẹ̀ mú kí ṣé wọn sọ fún ọ pé kó yéré rìn kùn nígbà tó ti ń bọ̀. mo lọ sọ́dọ̀ àbẹ̀ni. ìwọ tún lọ sọ́dọ̀ àbẹ̀ni ọmọdé yìí ó tún lọ sọ́dọ̀ àbẹ̀ni èmi mọ̀ pé òní lọ́rọ̀ gbọ́ ṣé àbẹ̀ni tó máa ń jẹnu yangiyangi bí wèrè pọnmọ́ wọn sọ pé kí n wọ́n lọ àti ẹ̀pọ̀ mọ́ sọ́kàn lọ́rọ̀ rẹ bá ọyá kúrò àríwọlé lọ kúrò àríwọlé lọ mo bẹ balẹ̀ sọ̀rọ̀ lọ. ó sì wo bí òkè bí kíní àdó ìjà mọ kúrò àríwọlé lọ. ká sọ̀rọ̀ sí i tọrọ ṣé àjò tí èmi ṣe kò gbà ni àbí èyí tí wọ́n ṣe ló gbà. But it's a good one torí Adéwà náà kọrì all good and healthy. Òun <laughs> náà ló ti wà okay everything ti dá yìí tani tani tani gbàgede bi kini tani. kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́. tani yẹn. Eh, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló dé kí ni kọ́tù ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló. yóò ti mọ orí ẹ̀rọ ọ̀rọ̀ gínú ó yẹ kẹ́ tí mo bẹ́ẹ̀ lọ́ọ̀ mi tó yẹ́dọ̀kẹ́ wọlé ẹbọ tẹ́ bá ń kó wò. Eh, kí ni tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ tani yẹn. was that about? kí ló ṣẹlẹ̀. àwọn eh, ọmọ aládùn tó wà ní ẹgbẹ́ àwọn ọmọ aládùn àwọn tí wọn sábà sábà gbọmọ. aládùn kìíní ọjọ́ bá ń kówó mi. ìbànú ẹjọ́ bá ń kówó jàre yìí. ẹjọ́ máa bọ̀ ẹjọ́ máa bọ̀ ẹjọ́ máa bọ̀ ọ̀gá ti fún ọ lọ́dà nísìn báwo wọ wá wá mi o jẹ́ ẹ̀ ètù bá ètù bí gọlẹ̀ ètù bí gọlẹ̀ wá mi ètù bí gọlẹ̀ fún ètù bí gọlẹ̀ wọ́n sàkà ní wọ́n tún bí gọlẹ̀ wọ́n ti ní kíkiri yóò sì kọ́lọ̀ wọ́n sàlọ̀ yóò bá sí fìlà lórí olúwa rẹ̀ yóò bá sí fìlà lórí olúwa rẹ̀ o bó ṣe rí gbẹ fún mi tọ́kì. gbọ́wọ́ ni kò ní ẹ máa ń gbé. ọ̀rọ̀ àpọ̀jọ́jọ́ wọ̀ ṣe rí àwọn ọmọ mọ́là àwọn sagoro sagoro tọ́mọ́ ní káàkiri àdúgbò ẹ mọ ẹ́ńjìnì tó wà nínú kọ́ńbà níjọ́ ìjáde lọ gbójú sọ́wọ́ ọ̀tá òun ló gbé lọ bó ti wá gbé lọ mo wá sọ fún mo ní pé n tó ń gbé lọ yìí o fún mi lówó kó wá padà fún mi lówó mo wá lọ fi ọ̀nà ẹ̀yìn mo kò padà fi ọ̀nà ẹ̀yìn mo fi jẹun sùn ó wá débi nìsín ó wá bẹ̀rẹ̀ sí ni wá ń pariwo ó ń pariwo lẹ́nu géètì ẹ wá ní kí n mọ̀ mú wọ. ẹ dákun ẹ lọ jàre oye jejeje jejeje jejeje jejeje owó mi ni ẹ bá mú ọ̀rọ̀ tó wà lẹ́yìn òdìjẹ́ bá ń kówó mi ni. owó kíni. ọ̀gá ẹ bá ń bí ẹ lówó kíni. hey just just hold it there right okay. I need to know irú business wo lẹjọ ṣe. tí yóò ní ta ẹ ní sórí ibú èmi àti wọn a jọ ṣe bísínẹ́sì láti jọǹjọ yìí kọ́ wá fún mi lówó mi wọ́n yí mi báyìí wọ́n yí mi báyìí àwọn àti wẹ́lá jẹ̀bù. yóò dáa fún yín ọ̀gá yìí á jẹ́ kí n sọ̀rọ̀ mi tẹ́ ẹ déhùn. no àfi ìwọ máa wọrí ìjẹ́kùn sọ̀rọ̀. ọ̀gá yóò ọ̀gá oh, yóò probe mi o. máa wọrí yóò probe mi. ìjẹ́kùn sọ̀rọ̀ okay i'm listening madam. ọwọ́ abá mi jẹ́gẹ́ jẹ́gẹ́ níbi tí mo ti ń tajà wọ́n lé mi èmi ò kémi ò wá sàbùké àbù. Ah ẹ wò mí dàkún ṣé mo buké mo kọ̀ kúrú ni ìyìn rárá ìyìn sì buké wọn ni owó ló bá dé ah <laughs> owó mo kọ̀ ra fẹ́ra mi lẹ́ni wọ́n wá ṣe bísínẹ́sì tán wọ́n ti gbowó owó bọ́ sọ́wọ́ kọ́ fún mi tèmi ah. máa kọ sórí. ọ̀gá ẹ wò ṣe rí ṣe rí kọlọmọjà arógun àdómọni ó kàn mọ̀mọ́ eléṣù lẹ́yìn ni ó kàn sáfẹ́ wá bí ọ̀nà àtijọ́ àti mùmí ó sáfẹ́ mọ̀ọ́mọ́ láàrin èmi àti yín kó sì di gbà kó sì bá tiẹ̀ jẹ́. ẹ kún àtijọ́ àti mu kọ́ ibi wájú òyìnbó ẹ kọ́ ẹ bá ẹ bá mọ ẹ bá mọ́wọ́ mi ẹ̀tọ́ mi ni ẹ bá mú. so ẹ kì í ṣe abuké rà. mi ò buké ẹ rárá o. wọn dẹ ẹjọ jọ ṣe business pé ẹ ṣe bí ẹ parọ́ pa buké nìyí. ọ̀gá ìrítẹ́ rí mi mo ṣe ròyìn ṣe rí mi nírẹ̀ tí ó lè lu jìbìtì àbẹ̀lẹ̀ sùn fọ́ jírí mọ́fà mi sókòtò mọ́fà mi sókòtò gbogbo ẹ̀dá tó bá ti lóun ó bà tèmi jẹ́ láyé ẹlẹ́dàá mi ni ó mọ̀ padà mọ́ bá tiẹ̀ jẹ́. ọkọ ní kẹ wá ṣe bí abuké ni ọjọ ṣe business ni. ìjẹ̀bú ìjẹ̀bú. ìjẹ̀bú. rádaràda kéèyàn sì máa parọ́ mọ́ ẹ̀yàn báyìí kó sì máa takọ̀ yẹn lójú. you just shut your orí òpin ni. mo ti gbọ́ wọ́n mọ̀ sí arúgbó eléyìí ní ká mọ̀ ló gba aláṣọ. shut up your mouth. ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ibi iṣẹ́ yẹ ká tètè lọ. o ti tọ́ iṣẹ́ wo. yẹ̀jẹ̀ ká tètè máa lọ state of emergency ṣẹ́fọ́ sọ̀fọ́ ká lọ ká èmi rè máa ń ṣe kiri èmi drive ń gbá rè yẹ̀jẹ̀ ká máa lọ jẹ̀ ká máa lọ. ṣé o mọ lédi. àwọn ọmọ aláàlú tí máa ń rìn káàkiri àdúgbò mo sọ bó lo ṣe fẹ́ mọ eléyìí bó lo ṣe rìn ọmọ aláàlú òsì tí máa ń rìn káàkiri àdúgbò ó débi ó fẹ́ babi jẹ́. ẹ jọ sá mo mú fúrè dúró lè ṣe tajudeen for organizer ṣojú ẹ fọ ni. ṣé táyà yẹn jò ní o fẹ́ fọ. gbóhùn lélẹ́yìí ẹni tó ń sọ lélẹ̀. Eh, ah, ah, ah, ẹ a a a a ẹ mọ sọ fún gómìnà ti dé àgbà kí mọ̀lẹ́ oníyàn tètè rú ẹ kẹ́ntù wá ṣé níbẹ̀ ẹ tó ẹ wù ẹ jẹ́ kí n ṣàlàyé rẹ ṣe rí ẹni rẹ mú èyí òun gọgọrọ ń pè ní kó máa lọ kó máa bọ̀ òun rèé o òun rèé màmí ṣá ọjọ́ friday náà máa mú wa. bábíyá ńlá bùnbínà bábíyá ńlá ẹ ṣàánú mi. àwọn rèé máa ń wà lórí instagram say two thousand naira if you can look at my page you can see that i'm not okay. ẹ dúdú dúdú lẹ́pẹ̀lẹ́ lẹ́pẹ̀lẹ́ mr four two nine kí ni nǹkan tẹ̀ sọ lẹ́nu yìí tí o nǹkan tó jọ̀dẹ̀ mi àti pọ̀ o kẹ́ ẹ bá ń kó ẹ mọ̀ torí pé ẹ̀dá gbàgbére kọ́kẹ́ àmọ̀ ìyẹn ní ọ̀gá ọlọ́mọ yàrá ogun alátakò ṣe é tí a bá ń gbójú dáadáa ẹ rí i pé mo ṣe ń lo gbèsè ayé mi wò lábò sínú ẹrù ẹ wò kí ni dáadáa ọ̀gá mo fẹ́ dàrin wá. sà láti gbàrà àti jọ rẹ kẹ mọ lọ bọ ní ọwọ́ Instagram wá sọfọ dm for daily lookup àwọn rèé o àwọn rèé àwọn rèé àwọn rèé wá o àwọn rèé o daily lookup àwọn rèé ọ̀gá o. fọwọ́ àgbàlagbà kan ní oúnjẹ o bẹ́ẹ̀ ni sà. you are far from a real person you are fake. Right? life of an actor fake life. you must, you must be mad ẹ pé mò ń bá yín ṣeré ni tí ẹ bá ṣí ẹ̀wọ̀n tí ẹ bá ṣí ẹ̀wọ̀n kẹ́ pè mí lọ́mọ àlè ah. so condition ti sister mi wà eré lẹ pé you guys were joking with the life of my sister mo ń sọ̀rọ̀ nípa ké abuké Rara or whatever tó fẹ́ lò kó fi ṣe sacrifice ẹ̀yin dẹ̀ lọ ẹ lọ pàdé àpòpọ̀ pẹ̀lú this um, short woman to do all of that so ẹ̀yin àti babaláwo fake ni gbogbo yín dájúdájú ọ̀rọ̀ yìí ti wá yé mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni pé dájúdájú sórí àjò tí wọ́n ṣe ló gbà o kò ń ṣe ìtàwọn olórí burúkú yìí ṣe o torí tó bá jẹ́ pé fèèkì máa ń gbà ni ayé ìyá ti dàrú o gbogbo àwọn tó ń ṣe fèèkì kiri ayé yẹn sìn àwọn ni wọn bá máa jẹ́ lọ́wọ́. all right that's good no problem. I think this is about the end of it. Okay, I ọ̀gá sẹ́rí ẹjẹ́ ẹjẹ́ ìṣègùn nípa kí n I said I ìgbà míì wà tẹ́ pé imagination máa overall as in carry over gbogbo tó bá ṣe. tí ẹ bá palẹ̀ mọ́ èyí tó kéré àti èyí tó tóbi nínú ẹ̀gùn tí ẹ bá palẹ̀ mọ́ ẹ̀ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí ẹ ṣe àgbákì ẹ̀rẹ̀ mọ̀ pa àgbákì ẹ̀gbọ́n àgbákò ni. olùyàn máa ka náà kúrò ní. sẹ́rí sẹ́rí àgbákò tó wà burú ju àgbákì lọ. Eh, àti fàdíra ṣé rántí ọjọ́ bẹ́ẹ̀ dé yín ṣé ìwọ rèé ṣé rántí ọjọ́ gbèdé yín tí àti Folúkẹ́ wá fún yín ní gift ẹ mọ̀ pé wíìgì náà wá fún yín tẹ̀sílẹ̀ láìkí wíìgì yẹn pé plain black lẹ fẹ́ ọ̀gá ó dẹ̀ fún mi ní wíìgì yẹn nítòótọ́ pé kémi máa lò àmọ́ èmi ti wò pọ́jọ́ ta bá ní ṣíṣe nílùú èmi máa dé wíìgì lọ ṣùgbọ́n láti ìgbà tán ti mú wíìgì yẹn wá ọkọ mi ti ń ṣiyèméjì sí wíìgì yẹn hmm. torí ìkọ́kọ̀ ò ṣe àǹtífàdé rẹ̀ rà báyìí hmm. hmm. àtìgbà tán ti dé wíìgì yẹn sórí ní kinní yẹn ti dé tó ti hmm. délù wọn tó ń ṣe wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan hmm. ìdí nìyẹn tó mú mi gba ọ̀dọ̀ bàbá mi lọ mo dẹ̀ ṣàlàyé fún wọn wọn kó fájọ lọ. ìfọwọ́bá fún ọ ní. wọ́n ní pé hmm. wíìgì yẹn tèmi gbà ó òun gangan ni nǹkan tó ṣokùnfà nǹkan tó ṣe àti fàdéyẹra fàdéyẹra ooo àti fàdéyẹra ìgbà tẹ́ pè mí pé ẹ nídìí gift tẹ́ fẹ́ fàtí folúkẹ́ kí ni mo sọ fún yín mo ní ẹ má wọ̀ọ́dí o ọ̀gá má bá wọn wá gift tó special oh. tó ṣe àti folúkẹ́. I'll take my way. tèmi kọ̀ ní kọ̀ náà ni pé mi ò nílé wá síbẹ̀ mi ò lè tí ì lè jáde sí bóyá bí ọwọ́ rọ̀ lẹ́yìn eh, bíi six eh, ni màá tó lè jáde but ẹ má wọrí màá send the um, housemate mi wá sí no no no no da wọn nílé ìdúdú báyìí ṣáde akínlá lórúkọ ẹ so màá send ẹ wá sọ́dọ̀ yìí so ẹ lè fún láwọn ọmọ nǹkan yẹn ẹ eh, house girl tí mo ṣe gbà ń sìn yìí all right ẹ take care all right all right thank Ah, báwo ni Adiola um, Adiola ah, sísá ẹ kọ. wọn wà aláfíà náà wà sá. okay okay that's good. Um, yeah, so wọ́n padà sẹ́nu géètì ẹ̀ ẹ̀ wo gá ìbọn wa mi bọ̀ tó bá ti dé ní mo ní lọ dúró kó fọ mọ́tò yẹn. okay sir. ṣáìjọ ṣé àǹtí Fọlúkẹ́ wà ní. ṣé o sáré jáde lọ sí ṣé kò sí. ẹ kò sí ọkọ sá mo kàn fẹ́ fún ẹ kékeré. èmi náà ti rí pé o ti gbé nǹkan fẹ́ dé wa fún that's good ṣé o máa ń kí mi bá gbà no sir. okay thank you thank you very much. ẹ bá mi kí wọn tọ́jú ayé mi. ẹ bá mi kí wọn pé wọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ dídá ayé nínú owó ọlá àti àlàáfíà ìtọ́jú tó bọ̀ tí máa bá wọn èmi náà pé wọn ti bá dé. alright alright dáhùn jẹ́ kí èmi náà fún ẹ ní owó àdúrà tó wọ mọ́tò. no ẹ má wọ ẹ. ah no no no jọjọ wọlé ah no no no ọwọ́ tó ní no tí n bá wọlé kódà ìgbàjọ àti ìgbà tó ń bọ owó mọ́tò lẹ́yìn báyìí. ẹ má ẹ má ṣe rẹ nípa. fi wọ mọ́tò lẹ́sìn. ẹ ṣe sọ. alright bá mi kí ìpàdé yẹn ra o. àgọ́ sá ẹ ṣe sá. alright wíìgì yẹn lèmi dá padà fún mi. mo lápẹ̀ ní wọn. àbí àṣẹ àbí àṣẹ àbí àṣẹ. mo rò pé wèrè yìí nìyẹn wèrè lẹ́gí mọ́ yìí ni ṣẹ́dẹ̀ àbí àwọn àwọn ẹran tó máa ń súnmọ́ wájú ṣọ́ọ̀bù àwọn oníṣẹ́ ìwé ẹ̀ yàtọ̀ sálàkẹ́ ẹ̀yin rádà àdó òfò yìí. ẹ sá dárí jì wá. ẹ ẹ ní sori rẹ. ọ̀gá ẹ sá dárí jì wá. ẹ jọ̀rọ̀ ga ẹ fún mi láàyè ẹ jẹ́ kí n lọ pé àwọn ọkùnrin àwọn òkè àwọn àwọn bọ́ọ̀lù tó máa wà nísàlẹ̀ ṣe lórí. ọ̀rẹ́ àmọ́ òní ra dúkìá ní twenty naira fún wa ju wa ju wa yẹ níbẹ̀. ọ̀tá ẹ̀ṣọ́ dàrí jì wá iṣẹ́ ìṣù àbùké iṣẹ́ ìṣù ni pẹ̀lú wọn. wọ́n kọ pákéjì lé lórí ìtàrí ọ̀rẹ́ ìwé ìwé ilé ìlú. wọ́n kọ pákéjì lé lórí ìtàrí ọ̀rẹ́ ìlú. ọ̀gá

Cause I have nowhere to go. Never forsake me, my angel. You nìkan ṣáà ni mo ní.